محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثمانين من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم ذلك يتم نعمته عليكم لعلكم تسلمون فإن تولوا فإنما عليك البلاغ المبين يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون. الله بلده. هنا ó tún ṣe àlàyé fún wa nípa apá kan nínú àwọn ẹ̀rí ilé tí ó mú ni mọ̀pọ̀ kan ṣoṣo lọ́lọ́ ó nìkan la gbọ́dọ̀ jọ́sìn fún ó sì ń ṣe àlàyé ọlọ́kan ọ̀jọ̀kan àwọn àdẹ́rà eléyìí tó ń ti ṣe fún wa wọ́n ń ṣàlàyé rẹ̀ fún wa nínú àwọn àyà yìí ọlọ́ni wallahu ja'ala lakum min buyutikum sakana ọlọ́ni òun lọ́ba tó sọ pé òun ṣe ibò máa rébi farabalẹ̀ fún yín nínú àwọn ilé yín ọlọ́run bá nínú oore tó ṣe fún wa òun náà ní kó pèsè ibi tá a ti máa farabalẹ̀ nínú àwọn ilé wa ó pèsè rẹ̀ fún wa ìfarabalẹ̀ ó ọ̀kan nínú òṣèṣẹ́ ọmọ èèyàn eléyìí tó túmọ̀ sí pé tá a bá ti dénú lé ìfarabalẹ̀ náà la máa wà ń gbogbo gbà ìgbà míì wà tó ṣe pé tá a bá wà nù lé wa ó ṣeé ṣe kọjá pé bá ń ṣe ń lọ iná là á máa bọ̀ ó ṣeé ṣe kọjá pé àjókòó á ń bọ̀ ṣùgbọ́n ṣe pàfẹ́gbẹ́ iṣẹ́ náà ń ṣe ń gbogbo eléyìí gẹ́gẹ́ bí ta ti wíwíwí náà ni wọ́n máa ń sọ pé kharaja kharaja al-ghalib èyí tó pọ̀ jù ní pété abá ti dénú lé wa ibẹ̀ là á máa fara balẹ̀ sí nítorí pé inú lé wa òun náà làyè ọ̀run wá wà láti ti mọ̀ pé ńgbà tí èèyàn bá fẹ̀gbẹ́ lélẹ̀ ó ti fara balẹ̀ ẹ wá wòye wákàtí táwọn ń sùn nù lẹ́gbẹ̀ẹ́ iye wákàtí tá a fi sùn èyí tó ti ẹ̀wọ́ pọ̀ fáwọn ọkùnrin nínú ẹ̀yìn tó ń gbà tó bá ti padà sínú ilé wa lọ́pọ̀lọpọ̀ oorun la fẹ́ lọ sùn la fẹ́ lọ fàárẹ̀ lélẹ̀ à ń wá ìsinmi ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ fún wa torí pé tó bá wọ ọlọ́run láti jẹ́ pé àwa náà. àní níbi tá a máa fẹ̀gbẹ́ lé a kàn máa wà gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá tó ṣe pé wọn ò sínú ìsinmi ni bẹ́ẹ̀ náà bá wà ṣùgbọ́n náà bá ló ṣe wá lẹ́ni tó ṣe pé ó fún wa nílé gbé wallahu ja'ala lakum min buyutikum sakana àwọn ilé wa táwọn ń sọ̀rọ̀ rẹ̀ yìí. àwọn akọ́lá sọ̀rọ̀ àwọn àdónílé lórí o ọlọ́run bá ló máa ń sàánú ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ pé yóò da ilé ìta rẹ̀ ni ọ̀pọ̀ nínú àwọn èèyàn tọ́lọ̀ ń fúnni lé kọ́ ọgọ́ọ̀rọ̀ àìmọye wọn lọ́nà ọ̀bọ̀ òsì fúnni lẹ́rà bó bá ṣe wọ ọlọ́run máa sọ láàrin ṣùgbọ́n àtẹni tó nílé tara rẹ̀ àtẹni tí ò nílé tara rẹ̀ gbogbo wọn náà ní àyà yìí ń báwí nítorí pé tá a bá dálé tara wa ní a nílé ibì kan tá à ń gbé bẹ́yà wọ́n yá wa gbé lọ́fẹ̀ẹ́ àbí wọ́n yá wa gbé lórí owó tàbí àbí ilé wọ́n bùn wa wípé ká máa gbé bẹ̀ wọ́n ti ẹ̀ padà pàwa náà la ó ti dílé wa náà nìyẹn. torí ẹ àtẹni tó dá léni àtẹni tí ò dá léni lọ́lọ́run ṣe lé ní ìbò farabalẹ̀ fún wa ọlọ́run ẹlẹ́dàá wa kò ṣe tú wa ẹranko tó ṣe pé ó lè jẹ́ pé bíi ló sùn lónìí ọlọ́run ló tún bi tí ó sùn lọ́la. والله جعل لكم من بيوتكم سكنا ilé wọn náà làwọn létà nǹkan tó máa wà permanent bóyá block la fi kọ́ bóyá nǹkan míì la fi kọ́ nínú àwọn ilé tó ṣe wípé wọn ò ṣe é gbé kù láyé wọn gẹ́gẹ́ bí ìṣe ọmọ èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ àyè tó máa láyé wọn máa ń kọ́ létí èyí ṣe é gbé tí èyí ṣe é gbé kù láyé rẹ̀ وجعل لكم من جلود الأنعام بيوتا أنا ọba ẹlẹ́dàá wa ó tún أفني kọ́ ilé mi fún yín ó fún yín láǹfààní àti lè máa kọ́lé oríṣìí mi yàtọ̀ sí ilé tí ò ṣe é gbé kúrò láyé rẹ̀ òun náà nílé tó ṣe é máa dìka ilé wo òun náà nílé tẹ́ ẹ lè máa dìka òun náà ní lé eléyìí tẹ́ ẹ máa kọ́ látara wọ ẹran bóyá awọ ràkúnmí tàbí ti màálù tàbí ti àwọn ewúrẹ́ waja'ala lakum min juludil an'ami ọlọ́run ọba ló kọ́ ilé fún yín kúmá látara wọ àwọn ẹranko àwọn adábàá tẹ̀ ń sìn wọ́n ní ilé eléyìí tọ́lọ̀ tún san bí wọn náà làwọn ilé tẹ́ǹtì tẹ́ǹtì eléyìí tó ṣe wípé ọmọ èèyàn máa ta láti gbàdégbà tó bá bára rẹ̀ ń bì kan pàápàá jùlọ ní ìgbà tí ìrìn àjò tó bá mú ọmọ èèyàn tó ń gbéra kó ń bì kan lọ síbì kan yẹ́n bá ti ṣe mọ̀ pé máa ń ṣẹlẹ̀ láyé jọ́n wípé àwọn èèyàn wọ́n ti máa gbénu lókàn tó bá tún yá wọ́n lè fi léèlẹ̀ kí wọ́n pé wọ́n ti daran lọ ẹni tí ń daran yóò máa bìkan nílùú rẹ̀ ṣùgbọ́n gan alára kò lè sọ ibi tó wọ́n sùn lójoojúmọ́ nítorí pé ibi tó bá ti gbúròó koríko ibẹ̀ ló ń dẹran rẹ̀ lọ tá a bá wá dẹran débi kan nítorí ipa rí koríko ń bẹ nínú tọ́lọ̀ ń dámọ́ mi èèyàn ni pé kò ní wù láti tẹ́ni sínú pápá láì jẹ́ pé nǹkan kan bò mọ́lẹ̀ nǹkan kan bò lórí ó dàbí ilé ilé kíákíá òun náà ní tẹ́ǹtì tẹ́lẹ̀ láyé jọ̀hún kò sí àwọn tapolin àbáwọn aṣọ eléyìí táwọn ń lò lónìí àbáwọn rọ́bà tá à ń lò lónìí láti fi dààbò tẹ́ǹtì wa tí tẹ́ǹtì tún ti di alárànbarà oríṣiríṣi iná ni aṣọ tó ń ta sí ara tẹ́ǹtì lónìí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọ̀ ẹran náà ni wọ́n lò láti fi ta tẹ́ǹtì sí láti fi ta sọ sára tẹ́ǹtì tí tẹ́ǹtì bá wọn mọ kólóbó tẹ́wọ́ pé kò lè gbàjọ èèyàn méjì lọ àwọn afẹ́ sasọ sí lára ẹ̀yin náà wo iye ràkúnmí mélòó ńlá pa awọ wọn pọ̀ ńlá ran awọ wọn pọ̀ kótó di kótó láti fi ṣe ìbora fún tẹ́ǹtì wa tààtà so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ilé náà tún lè lẹ́yìn lónìí láàrin pé ọmọ èèyàn náà wọ́n tún jẹ àǹfààní ìdẹ̀ra yìí náà tí ọmọ èèyàn náà sì ń ta tẹ́ǹtì dómi tẹ́ǹtì kìí ṣe nítorí pé à ń tì ìlú kan bọ́ sí ìlú kan lásán làwọn èèyàn ṣe ń ta lónìí àwọn ẹni tó sì ń ta nítorí wọ́n tì ìlú kan bọ́ sí ìlú kan wọ́n ń ta dóni nínú àwọn lárúbáwá tó ń dara kún ní káyé àwọn ẹni tó jẹ́ pé nu Sahara ni wọ́n wà ilẹ̀ asálẹ̀ ẹ̀rí tí wọ́n máa dara kún ní wọn ká wọ́n sì gbé tẹ́ǹtì wọn wọ́n gbé lẹ́yìn ràkúnmí tí wọ́n ti lè débi kan wọ́n rí pípẹ́ ní àwọn sùn sí lónìí wọ́n ti wo gbogbo àyíká tí ò sí nǹkan tó lè sin wọ́n léṣe ń bẹ̀ wọ́n á ta tẹ́ǹtì wọn bẹ̀ ọkọ wa ń bẹ àtìyàwó rẹ̀ ọ̀tọ̀ ọmọ rẹ̀ tí wọ́n jọ ń da ràkúnmí ká torí ẹ̀ lónìí àwọn olówó wọ́n máa kọ́lé kalẹ̀ jìnrìnjìnrìn wọ́n tún wá rọ wálẹ̀ kan nínú ilé wọn wọ́n tún ta tẹ́ǹtì bẹ́ẹ̀ tẹ́ǹtì wọ́n dára sí lóríṣiríṣi tó láti fi hàn pé àwọn lówó bébí pé ńgbà táwọn kọ́lé tán àwọn tún káàtì bí yorùbá náà ṣe máa sọ pé ọkọ́lé tán tún káàtì ọkọ́lé ńlá ọtún akọ́lé ọtún kọ́lé róńdó sílẹ̀gbẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ náà ni irú ìtẹ́rì táwọn bí àwọn olórí orílẹ̀-èdè kan tọ́lọ́n ti padà gbàjọba kúrò lọ́dọ̀ wọn táwọn ṣe yàtọ̀ sáàfin jìnrìn jìnrìn jìnrìn jìnrìn jìnrìn jìnrìn sákọ̀ wọ́n tó akọ tẹ́ǹtì tẹ́ǹtì tẹ́ǹtì kalẹ̀ lọ tó lórí kan bá wá wá wọn wá wọn làwọn ò ní gbàlejò rẹ̀ nínú ààfin ńlá táwọn kọ́ inú tẹ́ǹtì ní kó fi sí wọn àjọjọ kò nu tẹ́ǹtì so atúnríru rẹ̀ lọ́dọ̀ àti èso lórí àwọn lárúbáwá sẹ́kẹ́ ńlẹ̀ lárúbáwá ẹ̀rì tí wọ́n kọ́lé jìnrìn jìnrìn wọ́n á tún ṣe tẹ́ǹtì síbìkan tí ọ̀pọ̀lọpọ̀ gbàtẹ́ bá lọ inú tẹ́ǹtì láti yanjú gbogbo ọ̀rọ̀ tí wàá yanjú tó wà hà a sì rí i pé irú rẹ̀ náà ní létà ń kọ́ fáwọn alálàájì wa ní Mínà òun náà tún ní létà kọ́ ní Àràfà eléyìí tó sọ pé akọ kò ní gbè jẹ́ǹtà tú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọjọ́ tí sọjọ́ Mínà ẹ̀ríkẹ́ Mínà ilẹ̀ ní sálálú èèpẹ̀ nínú pápá ìlú tí ò sílù ẹ sọ pé àdúgbò tí ò sílé mbẹ torí kìí ṣèlú ara Mẹ́kà àdúgbò tí ò sílé mbẹ nínú Mínà lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n kọ́ àwọn kan síbẹ̀. Si ní ńláńlá pé tí àwọn abẹnugan ayé tí ìjọba abẹ bá pè wọ́n pé kí wá ṣe hajj nínú àwọn hòtẹ́ẹ̀lì làwọn máa fi wọ́n sí ṣùgbọ́n gbogbo àyè yòókù nù ibẹ̀ yẹn ṣàlàlù lẹ́rìí tó bá ti wá di pé yóò mú tàrúwì àbádé tí í ṣe ọjọ́ kẹjọ nínú oṣù dèlhijjá yọ yẹ ẹ lẹ́nu pé ibi tá a wá lánàá ìjẹta tí ò sí nǹkan kan lẹ́nu ó rí tí wọ́n ti ta tẹ́ǹtì sí gbogbo Mínà yóò wá dàbí ìlú tó ṣe pé gbogbo ilé ibẹ̀ tẹ́ǹtì ni wọ́n máa fi kọ́ tọ́ bẹ́ẹ̀ náà ni Àrafà Àrafà títí dòní bóun ti ṣe wà mí kótó di ọjọ́ kẹsàn-án nínú oṣù dhul ó rí i pé lẹ̀ lásán ni Àrafà ìpẹ́ lásán táwọn èèyàn kan wábì kan dúró sí i àmọ́ tó bá ti rí i pé ọjọ́ kẹsàn-án yẹn ń súnmọ́ wọ́n ti ta tẹ́ǹtì lọ tẹ́ǹtì tí wọ́n fa sọ́ọ̀sì wọ́n ti ta lọ lóríṣiríṣi kó tó wá di ọdún tí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní Mínà irú tẹ́ǹtì alásán yẹn náà wọ́n máa ń ta so ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ lọ́dún kan so ọdún yẹn ní agbára púpọ̀ so alọsẹ hajj paṣẹ dẹmínà gbogbo yẹn máa ń pariwo hariq hariq hariq iná ń jó iná ń jó iná ń jó wọn ní gas silinda ń ló gbiná ibi tọkàn náà alálàájì ti gbé gáàsì sílẹńdà síta rọrùn máa mú burúkú mẹ́ẹ̀ so bí àràsà ṣe ran bọ́ǹbù lọ kò yẹ nìkan gáàsì bá gbaná kọfẹ́ síbi kan ní mìíràn jọ́nà tí náà yàn jòdì ó ní agbára kọjá sísọ tó bá sọ pé iná yẹn bẹ́ẹ̀ ń bì nígbà tẹ́ bá tó gbọ́ ẹgbọ̀kún wọn ló ti dé sálẹ̀ jẹnẹra bí iná yẹn ṣe ń fò so gbogbo ẹlikọ́pítà gbogbo ọkọ̀ panápaná tá a fi paná yẹn ọfẹ́ tó ọwọ́ rọ̀lẹ́ kan tó rí gbogbo náà yẹn pa sọlọ kúkú máa bí ṣe máa ṣe nǹkan rẹ̀ wọn á pé àwọn ìlú tí ò létò bíi tiwa yìí tó yẹ pé iná máa jó panápaná sọ pé we are sorry kò sómi nù ọkọ̀ ni we are sorry omi wà ń bẹ bọ́tà kíkì mọ́tò yẹn bátìrì ò ṣiṣẹ́ kò róòlù sá tó fẹ́ mọ̀ pé nǹkan ti ṣe kọjá sísọ à níbẹ̀ yẹn ẹlikópítà ń da kẹ́míkà ọkọ panápaná náà ń pa tiẹ̀ gbogbo à gbogbo mi náà yẹn àtìgbà yẹn níjọba tí wàá sọ tẹ́ǹtì tèmi náà dorí sí mi wọ́n sọ di tẹ́ǹtì tó ṣe é pé ọ̀pọ̀ àrùn kọ́ ló kù tí wọ́n tún fi ń gbé dó ma igi lásán kọ́ ni wọ́n fi ń gbé dó ma ó di àwọn tẹ́ǹtì tó ti wà permanent tẹ́ǹtì tí wọ́n fi ń ṣe tó yẹ kí gbogbo igi tí wọ́n máa ń tò sí tẹ́ǹtì kìí ṣe igi máa wọ́n sọ di irin wọ́n wá pààrọ̀ aṣọ tí wọ́n fi sí lára kọjá sọmá torí pé wọ́n rí bí iná ti ṣe sọsẹ́ lára aṣọ yẹn tó yẹ kí tí iná bá ti ràn má aṣọ yẹn tátẹ́gùn atẹ́gùn tuntun fẹ́jọ́ yẹn òórùn mọ́ kẹtó wí kẹtó gbọ́ báyìí atẹ́gùn tó ti gbé aṣọ tí náà wà lórí rẹ̀ yóò tó ti lọ sọ sí tẹ́ǹtì míì láàrin alagbalúgbò àwọn èèyàn míì inú tó ti máa jó bẹ́ẹ̀ wọ́n á ṣe tẹ́ǹtì yẹn ní ìsinmi anti flame tó jẹ́ pé kò sí bí náà ṣe jó tó kò lè ràn tó bó ṣe wá wà nù títí dòní torí ẹ̀mí náà kò sí wàhálà pa ń ta tẹ́ǹtì kan mọ́ à ń ta tẹ́ǹtì ojoojúmọ́ là tó wà permanent ó ti wà permanent torí ẹ̀ ọlọ́run ọba náà ló ṣe léyìí fún wa ìdẹ̀rọ ọlọ́run ọba ni ẹ máa wo tọ́lọ̀ ń bá sóore fáwọn èèyàn kan níbì kan tí èsè lù tì ní ẹ má máa wò pé àwọn lọ́lọ́run ṣe fún kìí sẹ́yìn gbogbo yín lọ́lọ́run ṣe fún nítorí pé gbogbo ń tọ́mọ èèyàn bá rí ṣe ìhórí gbogbo ọmọ èèyàn ni gbogbo àbùkù tó bá sì kàyàn kánbì kan gbogbo alàbùkù kan tó báyìí ti ṣe rí nu ó ṣe pé táwọn ọmọ gbọ́ nǹkan kan náà ah, àwọn nínú ìgbẹ́ kúkú sáwọ́ ìgbẹ́ kúkú sáwọ́ pápá jùlọ ah, kíbla ti wà nìyẹn ẹhẹn nǹkan tó bá ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn tó bá da ìdùnnú wa ni tó bá kú jẹ ká tó ìbànújẹ́ wa ni torí pé kíbla ti wà nìyẹn. tọ́ ọlọ́ni tastakhifunaha àwọn eléyìí tó ti tẹ́ǹtì eléyìí tẹ́ǹta ọjẹ́ ń tó rọrùn fún yín tó fúyẹ́ gbé kò wúwo fún yín láti máa gbé láti ibìkan lọ sí ibìkan ilé alágbèéká ni yawma dha'nikum tẹ́ bá ń sẹ́rìn àjò irú ìjà máa ń ṣe láyé tẹ́lẹ̀ táwọn ará oko tí wọ́n máa ń ṣe lẹ́ni tí ń fi ń wá koríko àtomi fún ràkúnmí rẹ̀ wọ́n gbé tẹ́ǹtì wọn náà lórí ràkúnmí. ويوم إقامتكم ó sì máa ń bẹ pẹ̀lú yín nílé nígbà tẹ́ ẹ bá travel ilé alágbèéká ni ó ṣe gbé ká ó ṣe gbélé. ومن أصوافها وأوبارها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين. الله نبينا إن ما ọlọ́run ọba ló dá ọ dá síbẹ̀ fún yín torí ká lè ṣàǹfààní lára rẹ̀ ẹ̀yin wá ṣàǹfààní lára rẹ̀ tiwa àwa la máa ti ń ṣe wá a sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ àyè láyé ni wọ́n ti ń ṣàǹfààní lára arun àwọn àgùntàn irun ara àgùntàn yìí wọ́n máa bí wọ́n ti ṣe ń ṣe tí wọ́n fi ń ṣe asọ́tọ́mì èèyàn ń wọ̀ wọ́n máa bí wọ́n ti ṣe ń ṣe. tí wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń lò láyé lónìí àwa náà láwọn àgùntàn irun sì ń bẹ lára awọ wọn àìráǹfààní ṣe lára wọn àwa la mọ̀ tó ṣe wa wà ha, irun ara mi, ni wọ́n ń pè ní wọ́bẹ̀r eléyìí tí ń bẹ lára àgùntàn ni wọ́n ń pè ní sóòf so àti irun ara mi ọlọ́run tó ló ń dá síbẹ̀ fún yín ẹnìkan kan ò dín yín lọ́nà láti mú un. ẹ ṣàǹfààní lára re fi ṣe nǹkan ọlọ́run kọ́ wa lọ́gbọ́n nù báwo lẹ́sìn máa ṣe tẹ́sìn máa ṣe tí ó wúlò fún yín látara ń tọ́lọ̀ dà ha àṣàárì ha ṣàár òun náà ní irun tí ń bẹ lára irun tara ewure ni wọ́n ń pè ń tara ràkúnmí ni wọ́n ń pè ń eléyìí tí ni wọ́n ń pè asaasa ọlọ́run la wọn kẹ́lẹ́ bá a máa fi sí nǹkan ọ̀sọ́ a dá wọn kẹ́lẹ́ bá a máa fi sí nǹkan ọ̀sọ́ ẹ máa dá sọ́ńbẹ̀ pàtó ní í ṣe pẹ̀lú kẹ́ ẹ mọ̀ nípa bá ń ṣe manufacture because ẹ bá gẹrun dálẹ̀ náà ní ìdọ̀tí tùnú láfíríkà level tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ fi sí so ọ̀pọ̀lọpọ̀ àwọn factories tiwa náà tó lè sọ gbogbo ẹ̀ dá sọ wọn àti kú látàrí iná òdò ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ rà dánwò táwọn bá pàdé lórílẹ̀‐èdè tiwa báyìí iná òdùn wọn bá tún dúró bíìlì tí wọn tún máa gbé wá fáwọn fákítírì ó ti kọ́kọ́ lé wọn wọlé àwọn declare state of emergency lórí iná látọdún wo àbẹ́yìn náà rí tó bá pa fẹ́ ṣe náà yẹn gan ni láti pìlẹ̀ sí òtún yẹ kọ́ da débì kan àwa tó jẹ́ pé àlásọ tá a lè wọ̀ tó tó mẹ́ta àwa ń bu aráyé lásọ akàfẹ́ máa tanra wa jẹ kí wọ́n máa pè wá ní ní táàjẹ́ àfẹ́ máa fún wọn níná ní neighboring countries. ẹ̀ ń fún wọn ní neighboring countries náà ṣẹ́jú àmọ́ kò fijọ́ kan dúró rí ọkọjá pé ń ṣẹ́jú wàlá hawla wàlá quwwata illa billah nǹkan ṣe àwọn tí ń darí orílẹ̀-èdè wa yìí àwọn àlùtẹ̀ rí tọrọ kiri ká wa títí dìgbà kan àmọ́ bóyá ti sìn nàìjíríà ní fún wa agbẹ́kútọ́nu fọ́dún mẹ́rin náà ṣẹ́jú wọ́n sì ní nàìjíríà ní supply wọn náà nàìjíríà kò mọ fún wákàtí mẹ́rin inú òdu orí torí nígbà tí wákàtí méjì mẹ́ta ọba fi pé wọn náà àwọn ẹ̀yin gótó máa sọ pé àwọn tẹ try wọn try up nepa subhanallah ilaali kí ló ń ṣe wá nísìnyí a tún sọ pé àlówó ọlọ́run lọ́mọ ìgbésẹ̀ tí wọ́n ti jẹ sí wa lọ́rùn wọ́n yáwó wọ́n yáwó wọ́n yáwó náà ní everything yáwó yáwó yáwó ní kọ̀pẹ́ kó jìnnà yìí ni wọ́n sọ yìí pé àwọn fowó kówó epo torí pé àwọn nídìí owó táwọn fi ṣe nǹkan táwọn fi ṣe nǹkan àwọn èèyàn bá tún ké wọ́n bá ní ọ̀dà àwọn ò ní fowó kówó epo mọ́ àmọ́ kàkà bí àwọn yáwó ni wọ́n tún yáwó kún ìtàn ti yá yá yá yá yá yá yá àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o owó náà là ń sá ń yá àwọn ò rí àyípadà kankan àrà ah, yípadà kankan torí de eléyìí torílẹ̀èdè bá wà bó ti ṣe wà yìí ọlọ́run nìkan ló lè ṣàánú rẹ̀ ọlọ́run ló ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àtàtà àwọn nǹkan ọ̀ṣọ́ wa mata'an ila hin àwọn nǹkan àgbádùn ní fún yín títí dìgbà kan lópin ìgbà tẹ̀ ń bá ń bẹ láyé ẹ máa fi wọn gbádùn ẹ máa jẹ gbádùn wọn bákan náà nǹkan àgbádùn ni títí tí ó tún fi bàjẹ́ ìyẹn ni pé gbogbo ń tẹ̀ ń bá ń ṣe láyé kò ní máa bẹ títí tẹ̀ ìkú omi wà tí ó tètè bàjẹ́ omi wà tí ó pẹ́ kó tó bàjẹ́ àmọ́ gbogbo ẹ̀ paríparí rẹ̀ náà kọ́ yọ bàjẹ́ ńjọ́ kan náà tùrọ̀ ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ẹni tó ń ṣe nǹkan gan ẹ̀ rí i pé wọ́n ṣe dáa débì kan ni wọn ní ṣe ní ṣíṣe pé kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ mi díje because tó bá jẹ́ bẹ́ẹ̀ mi díje ta ni ó tún ra mi tó ń torí ẹ̀ wọ́n ṣe yọ̀ dáa débì kan ni kò gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé ọ̀gbọ́dọ̀ máa bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ láéláé torí ẹ ẹ máa lò ẹ máa gbádùn wọn dìgbà kan. wallahu ja'ala lakum mimma khalaqa dhilala ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú ìdára tó tún ṣe fún yín òun náà ní pé ó ṣẹni tí máa ṣẹ́ òòjì lẹ́yìn lórí látara àwọn ẹ̀dá tó dá gbọ́dọ̀ bá sùn òjì ni pàápàá jùlọ tí ẹ̀sùn òjò tó bá ń rìn ní iwájú ibi tó rùn ń gbà wá líle kankan kan múmú kankan kan ọ̀rùn nígbà tí ẹ̀sùn òjò bá ń kọjá ní dédé iwájú rẹ̀ yóò dínkù òjì kanu bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa tún ṣe àwọn agi tí wọ́n máa ṣẹ́ ìdílé yín lórí ìgbà tí ayé di ayé tẹkinọ́lọ́jì. iná la ma fan ayédáyé technology la ma air condition air condition lóríṣiríṣi èyí tó ń lo gas àti èyí tó ń lo omi nígbà tí ayédáyé technology ní àmọ́ igi natural ni tó yẹ pé kò lè dá rẹ̀ sí ọ̀la kò lè dá ọ̀fìn kì sí ọ̀la. kò sì lè dá kánsà sí ọ la kò lè dá àrùn eegun sí ọ la nítorí pé àwọn air condition tẹ rí yẹn tó bá dé lẹ́bù kan wàá gbà ó gbé eegun rẹ ló máa ti di biskit tẹ́sẹ̀ rí òní lẹ̀ má so àwọn tó jẹ́ pé air condition nulẹ̀ air condition nu mọ́tò air condition lọ́fíìsì air condition mọ́sálásí everywhere air condition wọ́n gbé gbó wọn gbé egbò torí pé gbogbo joint bí orúnkún bí kókósẹ̀ bí gbogbo àwọn inú eegun generally kìí gbèrò wọn àwọn náà máa rí pé calcium ara àwọn dínkù yàtọ̀ sí cancer tó yẹ pé àwọn gas tó ń bẹ nínú àwọn air condition yẹn lè fà fún yàn gbà mí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn wọ̀nyẹn ń ṣe àwa là máa ń rà kò wúlò fáwọn nítorí kékeré náà fẹ́ẹ́ fi air condition ṣe nílùú tó tutù ti mú tó ti ń bẹ under zero ó ń bẹ under zero tí gbogbo nǹkan ti di yìnyín kí náà fẹ́ẹ́ fi air condition ṣe ń bẹ fáànù gan-an ẹranko lọ áfíríkà ni kò sí nǹkan tí wọ́n fi ṣe bóoru bá tún mú lọ́dọ̀ tiwọn àwọn gbọ́n kìí ṣe gbogbo ìgbà náà ni wọ́n máa jókòó under air condition gbogbo àwọn nǹkan tí ọ̀já máa ń kankan là á máa fi ṣe fáàrí ọwọ́ adé air condition mọ́lé ó gbé síbi tára yóò ti máa rí wọ́n ní bàbá tún ní air condition kọjá mọ́ kankan torí ẹ̀ igi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó mú kí igi kọ́ máa ṣẹ́ òjì kọ́ máa ṣẹ́ lé wa lórí pọlìjìbáàlì bẹ́ẹ̀ náà làwọn òkè àwọn àpáta àwọn náà máa ṣẹ́ ìjì lé wa lórí tóòrùn bá mú kankan kan tẹ́ bá wa lọ síbi tígi wà ẹ ní mọ ibi tátẹ́gùn tó dùn yẹn ti wà ẹ lè jọ máa dùn máa yẹn nífẹ̀ẹ́ kó mbẹ ẹ ń jẹ yẹn tí èmi rìn bá wà mbẹ tí wọn máa gan ọjẹ tí wọn máa ta ọ ló lè fi sáko mbẹ àmọ́ pé atẹ́gùn yìí bọ́ ọ́lá mu àbí ọ̀bọ ọ́lá mu bẹ́ẹ̀ ni ọ̀bọ ọ́lá mu bẹ́ẹ̀ náà làwọn àpáta tẹ́ rí yẹn tọ́ ọlọ́run ọba òun ló ṣe tí ọmọ ẹsẹ̀ jí lẹ́yìn lórí látara ń tọ́ da nínú dẹ́ra nìyẹn tó bá wù ọ lọ ó ní kí igi kọ́ máa jẹ́ igi náà ni kò sóògì kankan tẹ́rì ń bẹ̀. bákan náà wa ja'ala lakum minal jibali aknana ọlọ́run bá ló tún dá fún yín ibi tá a lè lọ fara pamọ́ sí lára àpáta àpáta ó tún níbi téèyàn lè lọ sá pamọ́ sí ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ aknana òun náà làwọn kòtò tí máa bẹ ní ara àpáta tí wọ́n máa ń pè ní ghar. àwọn kòtò tó wà náà àpáta yẹn ọlọ́run ọba ló mú bẹ́ńbẹ́ àwọn kòtò yìí náà máa gbá yẹn ọlọ́run máa fi sàánú yẹn níbi ìjì burúkú tí bá ń jà ó lè lọ forí pamọ́ bẹ́ẹ̀ gidigidi ó tún lè lọ sá pamọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́ lè gbẹ́ kòtò sínú àpáta gẹ́gẹ́ bíi ta ọlọ́run ọba وجعل لكم سرابيل تقيكم الحر ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ló tún mú yín ló tún ṣe fún yín àwọn aṣọ àwọn aṣọ tẹ́ ẹ máa wọ̀ tó ṣe pé wọ́n máa dáàbò ń wọ̀ lásìkò ooru aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí ò ní jẹ́ ooru ó wa ọlọ́run ọba ló tún ṣe aṣọ fún wa tá ń wọ̀ lásìkò òtútù tí ò ní jẹ́ kó tútù ó wa ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ o nínú ìdẹ̀rẹ̀ ọlọ́run tó lọ́n ṣe fún wa nù má tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ o kó a sọ pé England tó lọ ló ti lọ́ọ́ ra aṣọ ọ̀rọ̀ kan wa àlọ́ ọlọ́run ló sá sọ fún wa kìí ṣe England England kọ̀ kí wọ́n dá mọ́ àwọn olódò bákan náà wasarabila taqikumul harra wasarabila taqikum ba'sakum waja'ala lakum sarabila taqikumul harra ọlọ́run bá ló ṣe aṣọ fún yín tí ń sọ yín níbi ooru tó bá jẹ́ pé aṣọ wà tó ṣe tí ń sọ wa níbi ooru ó tún ṣaṣọ tí ń sọ wa níbi òtútù wàṣọrọ bí lẹtàkì kún bá ṣẹkùn ọlọ́run ọba ló tún ṣe fún wa aṣọ tá a máa gbé wọ̀ tí ṣaṣogun tí ó máa sọ wa níbi tí ó máa sọ wa nínú ogun nígbà tá a máa ń jagun kò ní jẹ́ kẹ́nìkan fẹ́ sá wa lọ́gbẹ́ kọ́wọ́ wa la bẹ́nìkan yìn wá níbọn ìbọn ò ní wọ̀ wá lára tí ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé wù àtàn máa ń wọ̀ tógun bá wà wọ́n máa ń pè ní àdúrúwà ẹyọkan rẹ̀ wọ́n ń pè ní àdẹ́rẹ̀ òun náà lásọ ọrin téèyàn máa gbé wọ̀ aṣọ ọrin tẹ́ bá gbé wọ̀ tẹ́ bá ń jagun tí ọ̀tá bá ń gbé ìdá rẹ̀ bọ̀ tó bá sáyín irin ni ọ̀sà kò ní wọlé sí i la ẹ wọ bẹ́ẹ̀ ṣe máa wẹ̀wò ẹ gbé wọ bẹ́ẹ̀ ṣe máa gbé ṣẹ́ẹ̀tì wọ̀ tí wọ́n bá wá sáyàn ládàá ìrìn ni wọ́n sà bákan náà ọlọ́run ọba ló tún ṣe fún wa nínú ẹ̀wù ogun yìí kan náà kótó kótó orin ilé ìtura pé jagunjagun máa dé sórí tẹnìkan bá sáyìn kò bá sáyìn láàké ìrìn ni ọ̀sà. gẹ́gẹ́ ti ṣe gbọ́ pànàbí sallallahu alaihi wasallam lọ́jọ́ tó gba mẹ́kà padà lọ́wọ́ àwọn keferi ọwọ́ maka wa ala ra'sihi maghfar kò tó ń bẹ lórí rẹ̀ lẹ́yìn pànàbí tún ní aṣọ ogun ìgbà tí ọ ń gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn táwọn kèfèrí gbógun anabi wọn rí sí Madina wa. ká máa mú wọn pa lọ́kọ̀ọ̀kan bí wọ́n bá ti ń yọjú àbí ṣe rò pé ká lọ bá wọn ni tọ́ra gbọ́ pé bí óhòdù ni wọ́n dúró sí ni wọ́n dúró sí. àwọn ẹni tí kò tí wàá kópa nínú ogun Badr wọn á wò pé tá a bá ní ká dúró nínú ìlú yóò fẹ́ jòjò ká lọ bá wọn nìyà pàápàá jùlọ wọn ti gbọ́rú ládá ńláńlá tọ́lọ́wọ́n bó fún àwọn ẹni tí wọ́n kópa nínú ogun Badr àti bọ́lá wọn bá ti ṣe sọ fún wọn pé if'alu ma shi'tum fa inni qad ghafartu lakum láti òní lọ́ọ́ máa ṣe ń tọ́ bá wù yín torí mo ti forí jìn gbogbo àwọn náà káwọn náà ojú rọ ọláńlá báyìí wọ́n sá tẹnumọ́ fanabi pé ajáde ní àgbọ̀dọ̀ tó nílé ọlọ́mọdé kan polú ẹ̀ lójó ọlọ́mọdé kò sí wàhálà kò sí wàhálà ànábì bá ti lọ gbé aṣọ ogun rẹ̀ wọ̀ ó ti wọ aṣọ ọrìn yẹn gbàtí wọn rí tó ti wọ sọrin ojú rẹ̀ wá yí padà wọn kà á lójú ànábì sallallahu alaihi wasallam pé inú rẹ̀ ò dùn àwọn ẹni tí wọn ti wá insist pé àfikọ́ jáde káwọn jáde lọ bá wọn wọn á rí i pé ànábì sallallahu alaihi wasallam ojú rẹ̀ pọ́n wọn ah ọlọmọ mà sí alálà kó bá kọ́mọ̀mọ́ lọ jẹ́ pé àwa ni àkọọ́lẹ̀ ọmọ sọ pé agbánabi jáde nígbà tánábì ọ̀fẹ́ jáde àwa la ṣe sábàbí tí wọ́n fi pa nábì ah tó wà nábì ẹ bá rí i pé ẹni jáde ẹ kúkú já dúró ń gbọ̀ ọ́ ma tọrọ ti kọjá gbogbo lẹ́bù yẹn ẹ já dúró ká kúkú máa mú wọn kan náà òun náà dà ànábì ni kò tọ́ sí ànábì kan tó bá ti gbé ẹ̀wò ogun rẹ̀ wọ̀ wípé kọ́ bọ́ ẹ̀wù ogun yẹn sílẹ̀ ṣáájú kọ́ lọ́run tó ṣe ìdájọ́ láàrin rẹ̀ àtàwọn ọ̀tá rẹ̀ ìyẹn ni pẹ́ gbàgbé ẹ̀ lẹ́yìn tí mo ti gbẹ́wò ogun ọ̀ níwájú wọn pé ká tún padà bù so ó fi hàn pé anábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀wù ogun ẹ̀wù ogun irin wọn máa fi ṣe láyé jọ ẹ̀wù ogun yìí náà la gbọ́ pé anábì sallallahu alaihi wasallam ó fi dógò sí ọ̀dọ̀ Yahudi ńgbà tó ra ń jẹ lọ́dọ̀ rẹ̀ láwìn tí ò rówó san salawatu rabbi wa salamuhu alayhi ẹlòmíì láhùn débi pé tá a bá sọ pé owó oúnjẹ táwọn ibi jẹun tó bá pọ̀ wà ń bẹ̀ láyé gbà sọ́ọ̀bà san ẹ sọ pé ẹ ah, owó sì pọ̀ lọ́wọ́ òní o níbi tí ẹlòmíì burú dé ànábì wa nù sallallahu alayhi wa sallam ànábì wa fa sọ ó fi dógò wọn à rí aṣọ yẹn gbà padà àfi lẹ́yìn kó ànábì tán sanwó fọlọ́wọ́ salawatu rabbi wa salamuhu alayhi tọ́ lónìí nínú àwọn aṣọ tọ́lọ́wọ́n bá fọ́n mi èèyàn máa ń ṣe tọ́jà sóògùn òun náà ni safety vest eléyìí tí àwọn sọ́jà máa wọ̀ táwọn ọlọ́pàá kò dó gbèrègbè náà máa wọ̀ ní ìgbà tí wọ́n bá fẹ́ lọ sí. Si special operation tó tó lè ní í ṣe pẹ̀lú àyìnbọn fún ni à ń tàbọn padà ẹ̀rí tí wọ́n gbé aṣọ yẹn wọ̀ lórí yúnífọ́ọ̀mù wọn aṣọ tá gbé wọ̀ lórí yúnífọ́ọ̀mù wọn yẹn so bullet proof ni tó yẹ pé tí wọ́n bá yìnbọn sí ìbọn yẹn ò ní wọlé sí la ọta yẹn kàn gba yọ bọ́ lẹ̀ àmọ́ kò ní wọlé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó lójú irú ìgbọ́n àtọ́ta tásọ tí máa dí ọta àbọ̀n lọ́nà láti wọlé síyàn lálẹ́ dí lọ́nà o ìtòlẹ́ náà lẹ́sìn rí táwọn ọlọ́pàá náà ti wọ gbogbo ẹ̀ tí wọ́n tún túlẹ̀ o torí ẹ bá wọ safety vest sára sáyà àkọ́kọ́ kò sí lórí yín ẹ̀hẹ́n ẹ̀kọ́ tó sì ń bi tán kò sí ń bi ẹsẹ̀ ẹ bá kó ìbọn fún ọ lẹ́sẹ̀ tó bá kó fún ọ ń tàn tó ń dá méjì òṣìṣẹ́ ọlọ́pàá oríire àbó oríire tó torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí i pé màjàmásá ni sí ọlọ́pàá wọ́n máa sá sísá wọn gan pọ̀ ẹ̀hẹ́n màjàmásá sá sá sá sá kìí ṣe pé sá màjàmásá lásán ọ̀ sá sá sá torí ẹ̀ ló ṣe jẹ́ pé níbi tí ìbọn bá ti jẹ́ ìbọn kò dúró gbẹ́jọ́ ìbọn apọ́ná lẹ́nu ìbọn tí ọ̀mẹ ni ó ṣe ìbọn tí gbọn ni ó gbé lọ́wọ́ tọkọjá ẹ̀rọ ọlọ́gì àfa ọwọ́ á wọ́n ti di ogun ọta ayẹta kìnnìkan kò burú gbáyà síbẹ̀ wọn. káwo ayẹta yẹyẹ tọ lọ wọn fọ gbogbo aya rẹ dànù bẹẹ bẹ́ẹ̀ náà lọ́lọ́pàá tó wọ vẹsì àwọn náà mà ó lójú irú gbọn àtọta tí vẹsì kan lè ta bíọbíọ wájú ẹ bóyá bí irú àwọn ọ̀bọ̀n sákàbùlá wa táwọn bàbá ọlọ́dẹ máa gbé ká ẹnìkan eré ilé ìtọ́ bá lọ jẹ ayẹta ọjọ́ kínní kan yàn kẹ́ ètò àtàyà kan tó tó tó tẹ́sẹ̀sẹ̀ kíkíkíkíkíkí kó tó wá di kó dún bí ìgbà tí wọ́n fẹ́ fọ́ òkúta nù kànga lọ́dọ̀ gbọ̀m lọ́ba tán eléyìí ti pọ̀ tàbí ọgọ́rùn-ún kódà bọ́ba lọ di ayẹ tó fò náà nígbà tí ọ̀tá máa ń lọ bí ọgọ́ta wọn á ju ẹ̀ sí sáńjáde bòm bòm bòm bòm ó túlẹ̀ àbọ̀ ní túlẹ̀ pé eh, ẹ tí kìnìún bá lọ ra olú ẹ̀ mú so ọ̀run gbóná lèèyàn lọ torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba ló ṣe àwọn aṣọ fún wa tá a fi máa wá ìsọ fúnra wa láyé ìjọ ìgbà tó ṣe pé gbogbo ìjà tá ń jà nínú kọjá ké nínú kọjá dà nínú kọjọ bẹ́ẹ̀ so náà lẹsẹ rẹ àbí ọkọ tí wọ́n sọ ẹrí gbogbo ara wọn wọ́n ti ṣe aṣọ orin fún un aṣọ orin tó yẹ kí èèyàn wọ̀ yóò bo gbogbo ara kódà apá gan òun ọmọ move so ṣùgbọ́n gbogbo àyà gbogbo kíní tó ké òun ò ní kò ní ṣe move torí aṣọ ọrìn yẹn ti sọ bákan náà wọ́n tún wọ aṣọ ọrìn síbi ojúgun wọ́n tún wọ síbi ọrùn tó nítorí pé tí ọ̀bẹ bá bá gbogbo àwọn abẹ yẹn mùṣkílà tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ọlọ́run ọba ló kọ́ wa máa ń ṣe kì í ṣàwa náà. كذلك يتم نعمته عليكم pẹ̀lú gbogbo àwọn ìdẹ̀ra yìí ọlọ́run bá ń pè ìdẹ̀ra rẹ̀ lẹ́yìn lórí ni ẹ̀ sanwó ẹ̀ ẹ̀ sì dìsáàbù ẹ̀ àánú ọlọ́run la'allakum tuslimun ọlọ́run sì bẹ́ẹ̀ kẹ́ lè bá gba islam kẹ́ lè máa sọ ọlọ́run lọ́kàn àti gbogbo ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa ká lè jẹ́ mùsùlùmí ẹ̀yin náà bá wa wò wò gbogbo àwa tá à ń gba ìdẹ̀ra lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo àkókò báwo la ṣe ń lò ṣé mùsùlùmí náà lọ́pọ̀ jù nù wa ni àbáwọn aláìsí islam àwọn ẹni tí ń gba ìdẹ̀rọ̀ ọlọ́run tó ń fi ṣe kẹfẹ́rí sọ́lọ́run lẹ́gbẹ̀ẹ́ yìí tẹ́ ń gbà tẹ́ ń fi dúpẹ́ fọlọ́ lẹ́gbẹ̀ẹ́ yìí tẹ́ gbà tẹ́ ń fi sin lọ́run ẹ rí i pé ẹni tó gbà tí ń fi sin lọ́run wọ́n kéré lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń gbàdẹ̀ra lọ́dọ̀ ọlọ́run tí ń ṣe ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. fẹ́yìntẹ́wọ́ فإنما عليك البلاغ المبين tí wọ́n bá wá kọ̀ láti gbà fọlọ wọ́n bá kọ̀ láti sọpasọsẹ sílẹ̀ fọlọ wọ́n láwọn ò ní ṣe Islam tí ẹni kò jíṣẹ́ níṣẹ́ tó hàn ò lágbára láti fọsẹ ẹnìbọdì àti ẹfọn lágbára rẹ̀ ò lè fà wọ́n tipátipá pé á di mùsùlùmí wọ́n sá ti jíṣẹ́ eléyìí ni ìdùnnú gbogbo wa o wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fi lé wa lọ́wọ́ pé àfi ká rí dájú pé àwọn èèyàn gba islam ṣùgbọ́n tiwa ni ká ṣàlàyé ẹ̀sìn islam lọ́nà tí ó fi yé tẹ́yìn bá ti ṣàlàyé rẹ̀ ó ti tó ẹ̀fì yókù lẹ̀ fọlọ́ àtẹnitọ́ gbọ́ àtẹnitọ́ ọ̀gbọ́ ẹ̀fì wọn lẹ̀ fọlọ́ ọlọ́run ló níkẹ́ òun ló níyà lọ́dọ̀ àmọ́ wọ ọpẹ́ ti pè wọ́n ẹ ti ṣe ń tọ́lọ̀ fẹ́ nítorí pé wọn à ní dé lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù kí wọ́n wá rí àwáwí kan wí ma nítorí pọ́lọ́n ti sànù wọn ọlọ́run bá ti gbà wọ́n àwọn ni wọ́n kọ̀ láti gba òdodo láyé nù gbèsè ayé wọn. ya'rifuna ni'matallahi thumma yunkirunaha wọ́n ní wọ́n mọ ìdẹ̀rọ̀ ọlọ́run eléyìí tọ́lọ́run bá ṣe fún wa àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n tún máa takò wọ́n mọ ìdẹ̀rọ ọlọ́run pọ́lọ́n ló ṣe fáwọn kìí ṣẹlòmíì àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n tún máa takò pọ́lọ́n ló ṣe fáwọn wa aktharuhumul kafirun ẹni tó sì pọ̀ jù nínú wọn kèfèrí ni wọn. wọ́n ní àyà yìí mujahid ó sábàbí táyà yìí fi sọ̀kalẹ̀ wọ́n náà ní pé lárúbáwá roko kan. ọwọ́ abá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ abí ànábì léèrè ànábì wa ka àyà ìfìlẹ̀ ti pé wàlláhu ja'ala lakum min buyutikum sakana ọlọ́wọ́n bá ló ṣe ibùgbé fún yín látara àwọn ilé àárọ̀ bí ni bẹ́ẹ̀ ni àmọ̀kọ́lọ̀ náà ló lẹ́yìn náà anábì tún á ka ọ̀rọ̀ ọlọ́run tó ní wa ja'ala lakum min juludil an'ami buyutan tastakhifunaha yawma dha'nikum wa yawma iqamatikum. òun náà ló tún ṣe àwọn ilé tó ṣe é gbé tọ́jú alágbèéká fún yín látara wọ àwọn ẹran dábà tó ṣe é pé ẹ máa gbé rìn lọ́jọ́ ìrìn yín ẹ sì máa gbé sílé lọ́jọ́ tẹ́ ẹ bá wà lé. wàhálà naam ó bẹ́ẹ̀ ni àmọ̀pọ́lọ̀ náà ló ṣe bẹ́ẹ̀ ah, tún ka àyà sọ pé ànábì ka gbogbo àwọn àyà yìí tó bá ti wá kà fún yóò sọ pé bẹ́ẹ̀ ni àmà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àmà bẹ́ẹ̀ à ah, ẹ wá sí lọ títí ànábì fún wa débi ọ̀rọ̀ ọlọ́run tó ní báyìí lọ́lọ́wọ́n bá máa ń pé dẹ̀ra rẹ̀ lórí yín kẹ́ bá di mùsùlùmí nínú aróko yẹn bá kọ́yìn di mùsùlùmí báwò á mọ̀ pé òun ló ṣe dẹ̀ra fún àmọ́ bíi di mùsùlùmí kọ́ tòlọ́lọ́wọ́n aṣọ àyà kalẹ̀ pé ya'rifuna ni'matallahi thumma ha, wa aktharuhumul kafirun. wọ́n mọ ìdẹ̀rọ ọlọ́run pọ́lọ́run ló ṣe fún wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń takò èyí tó sì pọ̀jù nínú wọn ń kọ́ kèfèrí ni eléyìí ni sábàbí tí àyà eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgọ́rin tó fi sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ní wallahu ja'ala lakum min buyutikum eléyìí ìyẹn àrànlọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ilé ń ṣe lé wa lórí o látàrí ìdẹ̀ra tó ṣe fáwọn ẹrú rẹ̀ pẹ̀lú kó ṣebi tí a máa wọ̀ sí ó ṣe fún wa ìyẹn ni kí wallahu ja'ala lakum min buyutikum sakana ọlọ́run ló fún yín ní ibùgbé látara àwọn lẹ́yìn. láwọn ilé tẹ́ máa darí sí láwọn ilé tí ó máa bò yín láṣìírí láwọn ilé tẹ́ máa ṣàǹfààní lára rẹ̀ ní gbogbo oríṣiríṣi ọ̀nà téèyàn ti máa ṣàǹfààní lára ilé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ló tún fún yín láǹfààní míì ṣe látara àwọn irun àgùntàn irun ara àgùntàn irun ara ràkúnmí irun ara ewúrẹ́ tó ṣe pé látara rẹ̀ iná ilẹ̀ ti mú ohun tẹ́ máa fi ṣe nǹkan ọ̀ṣọ́ ṣáájú eléyìí ọlọ́run ọba náà olóṣì àwọn alẹ́mìí fún yín tó ṣe gbé ká látara àwọn awọ ẹran tẹ́ ẹ máa fi kọ́ ilé tẹ́ǹtì bẹ́ẹ̀ wà ń lé abẹ́ lórí ìrìn àjò èyí tí ò wúwo fún yín láti gbé ètò ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ń ṣe lọ tẹ́ ń bọ̀ ó lè máa bá yín ká ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ o ọlọ́run náà ló ní ká máa tara àwọn ẹran ká máa rírun mú amúlára àgùntàn amúlára ràkúnmí amúlára àwọn ewúrẹ́ níta àfi ń ṣe ọ̀ṣọ́ àwọn ilé wa níta àfi ń ṣọ̀ṣọ́ àwọn ilé wa kò sí tàbí ṣùgbọ́n ẹni tí ò bá mọ̀ bẹ́ẹ̀ ẹ lọ sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa bá ń ṣe ń fàwọ́ dára kí ẹ lọ wo bí wọ́n ṣe fi àwọ̀ dára wọ́n á pa jùlọ àwọn ẹ̀yà haúsá wọn mọ bá a ṣe fàwọ́ dára láyé kódà tó bá mówó lọ́bẹ̀ tó yẹ pé èrò rẹ nípò fẹ́ rarú àwọn nǹkan wọ̀nyẹn ó rí kó tún padà wá tó tún padà kó mi wá tó tún fi wá ra nǹkan mi sòtún ṣe àwọn nǹkan wọ̀nyẹn lórí ṣeréṣeréṣeréṣeréṣe látara àwọn awọ tọ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa òun náà ló fún èèyàn láǹfààní àti ṣe bẹ́ẹ̀ a sì máa kó gbogbo àwọn àlejò tí wọ́n bá wá sórílẹ̀-èdè wa àwọn náà máa ń sáré sí gbogbo nǹkan wọ̀nyẹn láti fi mọ̀ pé àwọn èèyàn dúdú náà ń kọ́ àkẹrẹ̀ níbi nǹkan ṣíṣe tọ́ wọ́n á máa fi ṣètẹ́ wọ́n á máa fi ṣe awọ fún tìmùtìmù tẹ́ gbé sí ibùjókòó tẹ́ máa lọ gbọ̀kú sí lára wọn a máa fi ṣe àpamọ́wọ́ wọn a máa fi ṣe báàgì lóríṣiríṣi wọn a máa fi ṣe gbanú wọn a máa fi ṣe ti ago okùn ago wọn a máa lò gẹ́gẹ́ bí okùn bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ntọ́mi èèyàn máa lo awọ fún a máa lo awọ láti fi pawó wálé wọn a máa kó awọ láti ibìkan lọ sí ibìkan wọ́n máa ń kó awọ láti orílẹ̀-èdè kan lọ sórílẹ̀-èdè bòmí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé awọ gan ìlànà kówó jọ àwọn míì lórílẹ̀-èdè tiwọn awọ lọ́nà kówó jọ àwọn míì lórílẹ̀-èdè tiwọn ṣèǹjẹ́ tó bá rí báyìí a pé àwọn awọ tẹ rí yẹn àǹfààní bẹ́ńbẹ́ púpọ̀ ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ fún wa. wọ́n ní wàlláhu ja'ala lakum mimma khalaqa dhilala nínú ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún yín ó náà ní pé látara nǹkan tó dá lẹ́tí máa rí bòójì tẹ̀ máa sá sí àwọn àpáta àwọn agi àtàwọn nǹkan míì látara wọn láti máa rí òjì eléyìí tó ṣe pé ó máa ń sẹ́ẹ̀jì lé wa lórí níbi gbígbóná ọ̀run àtàrà wọn làátún tí máa wá ààbò lọ́wọ́ ọ̀jì burúkú tí ò bá sí igi tí ò sáwọn àpáta ní ìgbà tí èjì bá yọwọ́ ọjà tó bá pé ilé ayé bá wà gbáyàwó ọ̀pọ̀lọpọ̀ ni ọba ti bá lọ ṣùgbọ́n igi wọ́n dá púpọ̀ dúró nínú agbára tí èjì ń bá bọ̀ bẹ́ẹ̀ làwọn òkè ńláńlá wọ́n ń dá púpọ̀ dúró nínú agbára tí ń bá bọ̀ nítorí bá fi lè mú kí ìjì ọjà kó fi hu igi tìdítìdì tí ọba ti gi ńbẹ tó jẹ́ pé èèyàn lásán lọ́wọ́ àmbẹ̀ nǹkan yóò ti gbé èèyàn lọ tipẹ́ torí ẹ̀ ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ waja'ala lakum minal jibali aknana ọlọ́run ọba ẹlẹ́dàá òun náà ló ṣe èèbò farapamọ́ sí fún yín látara àwọn nínú àwọn òkè ńláńlá ẹ rí i pé àwọn òkè a máa ń rí àwọn kòtò nínú àwọn òkè gẹ́gẹ́ bí a ti ṣe mà nípa kòtò kan tó gbajúmọ̀ tó ń pè ní gaaru Hira níbi tó pé bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ní máa lọ lọ́dọọdún ṣáájú kó tó já nàbì Ọlọ́run títí máa lọ ronú nípa gbogbo nǹkan tó ṣe pé bẹ́ẹ̀ náà ni màlẹ́kà Jibril àti wàá bá tọ́lọ̀ wọn bá fi ṣe ní ànábì rẹ̀ a sì tún mà nípa kòtò kan míì náà tó náà tún wà lágbá nínú àpáta míì tá a mà sí gáàrú Thawr tí ń bẹ lára Jabalu Thawr ní Maka kanáà níbẹ̀ náà wà nínú gáàrú Thawr bẹ̀rẹ̀ ànábì sá pamọ́ sí i àtún àtàbùbọ́kà nígbà táwọn kèfèrí tí wọ́n ń wá ká tí wọ́n ti fi ẹ̀bùn lélẹ̀ ní Mẹ́kà tí gbogbo ẹni tó bá fi lè mú Muhammad sallallahu alaihi wasallam wá ló kú àbáyé yóò gba ọgọ́rùn-ún ràkúnmí so nínú gáàrú tọ́wùrì yẹn lòun àtàbùbọ́kà rẹ̀ sápamọ́ sí débi pé Abubakar radiyallahu anhu wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam pé law nadara ahaduhum mawdi'a qadamayhi la ra'ana tọ́kàn nínú wọn bá fi lè wọ ẹsẹ̀ rẹ̀ yóò rí wa anabi wa sọ fún pé la tahzan inna Allaha ma'ana má banújẹ́ Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa ní ètò wa nínú síra òun náà ní pé anabi sọ ah, eléyìí ayọ̀ Al-Qur'ani ló sọ báyìí nínú síra wọn là nàbì sọ fún pé ma zannuka bithnayn Allahu thalithuhuma kí ló rò kó lè ṣẹlẹ̀ sẹ́ni méjì kan láburú láwọn ẹni méjì tó ṣe pọ́lọ́ ló sì kẹta wọn aburú kan ò lè ṣẹlẹ̀ sí wọn. torí ẹ̀ a ti tún mà nípa kòtò kan míì náà tóun náà tí àwọn ọ̀dọ́ ń de táwọn fẹ́ sin lọ́n láàrin àwọn èèyàn tó fẹ́ máa takùtọ̀ lọ́n tí wọ́n sá pamọ́ sí àwọn ashabul kahf tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó mú kó oorun gbé wọn lọ tí wọ́n sùn lọ́gọ́rùn-ún mẹ́ta ọdún ó lé mélòó ló lé ganan rí ìyapa ṣùgbọ́n àyà Al-Qur'ani fi hàn wá pé three hundred and nine years. ni wọ́n fi sùn sínú kòtò yẹn kọ́nà ọgọ́tò jí wọn. ajá àwọn nàgbàlájà sẹ́nu kòtò bí ìgbà tó ṣe é pé àwọn ẹni tí ń bẹ́ ń bẹ̀ wọ́n sì ń bẹ láàyè èèyàn wá sùn ọgọ́rùn-ún mẹ́ta ọdún àti mẹ́sàn-án kọ́nà ọgọ́tò jí torí ẹ̀ àwọn kòtò wọ̀nyí ọlọ́run ọba ló ṣe o sára àwọn àpáta gbogbo ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé tá a bá rí àwọn nǹkan tó yẹ kó agbára wọ̀ ká tó yẹ kó lọ́wọ́ bá nìkan ló lè ṣe bẹ́ẹ̀ ó yẹ ká fi máa ṣe àlékún ìmánì. waja'ala lakum sarabil ọlọ́run ẹlẹ́dàá wa wọn náà ló sasọ fún wa òun yóò wọn fi sasọ ọba àjọwò tutù ọba àjọwò tó gùn èyí yòówó lè jẹ́ ọlọ́run ló fún wa láṣọ tá a máa wọ̀ lásìkò ooru tí ò ní jẹ́ kó ooru ó mú wa èyí náà wò wò tó bá yẹ pé aṣọ téèyàn ní bíi bùlánkẹ́ẹ̀tì lórí ọwọ́ aṣọ tó sì nínú láyé rẹ̀ aṣọ tó ní tó dàbí bùlánkẹ́ẹ̀tì yóò wúlò lásìkò òtútù ṣùgbọ́n bó làǹfààní rẹ̀ wà lásìkò ooru ara ọmọ ajé ọjẹ asọtọ wò ní ìjọ ọgbàdùn torí ẹ ọlọ́run ọba ló ní ká tún lásọ tá à ń wọ̀ lásìkò ooru ọba tó fún wa lásọ tá à ń wọ̀ lásìkò ooru òun náà lọ́ba tó tún sasọ tá à ń wọ̀ lásìkò òtútù wọn ní kí ló dé tọ́lọ́run ọba sì sọ aṣọ tẹ́ lásìkò ooru kò sọ nípa ìtẹ́wọ̀ lásìkò òtútù ó sì tún ti ṣe fún wa wọ́n ní tó fà á ní pé àwọn lárúbáwá tànàbí ń bẹ láàrin wọn nígbà yìí ń ti ń bá wọn jà lóòrùn burúkú ooru gan hmm. òòrùn mú bẹ́ẹ̀ yẹn o òòrùn mú bẹ́ẹ̀ yẹn tóòrùn mú ọtọ́ máa wò pé kíní dùn láyé ìnárì níbi tí òòrùn yẹn máa lágbára dé sílẹ̀ bá yé wa àjẹ́ pé ká sọ fún wa nípa sọ eléyìí tọ́lọ̀ wọn bá ṣe dẹ̀ra rẹ̀ fún wa pípé wọn á máa wọ̀ lásìkò òtútù kódà bíi ká sọ fún wa nípa àdẹ̀rà tá a ṣe fún wa nípa aṣọ tí wọn máa wọ̀ tó bá mú torí ooru ló máa ń sábà mú lọ́dọ̀ tiwọn láwọn ilẹ̀ lárúbáwá yẹn òru ló máa ń sábà mú lọ́dọ̀ tiwọn. tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ó lòun ló ń sọ àwọn aṣọ yìí fún wa. ogun bẹ àwọn èèyàn máa ń jà ogun bá sì dé àwọn mí ọba lọ àwọn á ní sọ pé ikú ogun ní ọ̀pá kíkanjú kákíkanjú ọwọ́ á máa lọ sójú ogun lọ́wọ́ lásán káàkiri kanjú kọ́mọ wá nǹkan tí ó fi dáàbò bóra rẹ̀ kó ló ń fẹ́ lọ kú sójú ogun náà lọ́lọ́wọ́n bá tún fi ṣe àwọn aṣọ tá a fi máa wá ààbò fúnra wa lójú ogun tẹ́kẹ́ bí wọ́n bá tiẹ̀ sáyàn lọ́gbẹ́ àbí wọ́n bá tiẹ̀ ṣèyàn léṣe wọ́n fẹ́ ṣèyàn léṣe ó dán fẹ́ fi ṣèyàn léṣe sáyàn lọ́gbẹ́ kò ní ráyè dárí yàn bọ̀rọ̀bọ̀rọ̀ kódà kó ṣe pé ojú àké ojú dà ó tún fọ aṣọ ọrin tí ń bẹ lára wa nígbà tí aṣọ ọrin bá bẹ lára wa kò ní ṣe wá léṣe bíi kọjá pé tó gbogbo eléyìí torí kó lè bá pé rẹ̀ lé wa lórí gbogbo a máa lò tá a fi máa wa ní tí wọ́n máa ràn wá gbogbo eléyìí ń bẹnu dẹ̀ra tó lọ́wọ́ bá ti fún wa kí dẹ̀ra tó ṣe fún wa láyé ó lè bá a pé kí ìdẹ̀ra tuntun ṣe fún wa nínú ẹ̀sìn wa kó lè bá a pé ìdẹ̀ra táyé àti tàlùkìyàmà kó lè bá a pé la'allakum tuslimun kẹ́ ẹ lè bá a jẹ́ni tí ó gbà fàfọ́lọ́ kẹ́yìn náà lè bá a di mùsùlùmí kí ẹ ti pọ́ lọ́wọ́ máa ṣèdẹ̀ra fún yẹn kàn máa kó jẹ́ ẹ̀ máa kó lá ẹ máa pàtì la ẹ kọ̀ láti sin lọ ẹ ní tẹ̀lé tọ́lọ́ bẹ́ẹ̀ bá ti ṣe ń gbàdẹ̀rọ lọ ẹ rántí pọ́lọ́ wọn bọ̀ ṣàdédé ṣèdẹ́ra ìfún yín àfi nítorí ká ẹ lè bá a sín torí ẹ ẹ̀yin tẹ̀ ń gbàdẹ̀rọ lọ tẹ́ẹ̀tì torí rẹ̀ sín lọ ọ̀rọ̀ dé sí yín báyìí o gbogbo ìdẹ́ra tá a ṣe fún yín láàbí yín léèrè ń jọ gbẹ̀ndàlùkìyàmà ẹ̀yin wá sọ pé adúpẹ́ rẹ̀ nítorí pé ẹjọ́ ẹ̀tàdírẹ́kẹ́ fọlúwa ọlọ́run sọ pé kí ẹsẹ̀ ń tà béèrè lọ́dọ̀ yín nìyẹn ó ń tà béèrè lọ́dọ̀ yín náà ní kẹsì ọlọ kẹgbà Islam ẹ̀rí páyà yìí ọ láti sọ fún wa fótófótó pé la'allakum tuslimun kẹ́lẹ́ bá gba Islam tẹ́lẹ̀ túmọ̀ sí pé àwa gan alára ọ̀tọ̀ ọ̀tọ̀ nà ká ṣe dáadáa sẹ́ni tí kìí ṣe mùsùlùmí kó lè bá a di mùsùlùmí náà tó ṣe kọ́lọ́ wọn bá ń ṣe gbogbo ìdẹ̀ra yìí náà fún wa ó sì sọ pé kókó ntọ́fà tóun fi ń ṣe àwọn ìdẹ̀ra yìí fún wa òun náà ni ká lè bá gba Islam hmm, eléyìí tinú lélẹ̀ lẹ́yìn eléyìí ni tòde aláwòwò tó ní tá a ṣe lẹ́kùn wọn torí ká lè bá gba Islam lọ́lọ́run ẹlẹ́dàá wa fi ṣe àwọn àdẹ̀rà yìí fún yín tó ń jẹ́ nínú alára tẹ jẹ́yàn ẹ lè máa ṣe dáadáa séèyàn tí èsè mùsùlùmí kó lè bá gba Islam irú rẹ̀ náà ló tún wà nínú bá a ti máa pín zakat àríkọ́lọ́ ẹlẹ́dàá wa nígbà tó ṣòfin bá a ti máa pín zakat wọ́n làwọn kan wà nù àǹtá fún zakat wọ́n pè wọ́n ní wal mu'allafatu qulubuhum àwọn ẹni tó ṣe é pé wọ́n yìí ṣe mùsùlùmí àbí wọ́n ṣe gba ìsìláàmù ní àmọ́ ọkàn wọn lè sí at any time fún láwọn ò ṣe ìsìláàmù ìsìláàmù wa ní ká ṣe dáadáa sí wọn tábà ṣe dáadáa sí wọn wọ́n fi lè ba àṣẹ́kù lórí alìsílám tọ́ ọlọ́wà ni fẹ́ ìntẹ̀wọ́ lọ́wọ́ tẹ́ bá kọ̀ láti gbọ́ tẹ́ bá kọ̀ láti gbà gẹ́gẹ́ bí ìṣesí àwọn kèfèrí káfìrí yóò gbọ́ tẹ́ ń bọ́ ń sọ òdodo ọ̀rọ̀ yóò sì mọ̀ pé òdodo ni àmọ́ ńgbà tó jẹ́ pé àkọọ́lẹ̀ kò ní gbọ́ kò ní gbà ó ti síwájú fún wa kọ́ lọ́mọ sì ti wà bẹ́ẹ̀ wọ́n á jẹ́ abẹ́tílápá wọ́n á kọ́ tí kún sí nǹkan tẹ́ ń bá wọn sọ wọ́n sì máa fi hàn pé àwọn ò ní fi táwọn ń ṣèyí lẹ̀ orí táwọn fẹ́ kú sí làwọn wáyé àwọn ò ní fi ń táwọn ń ṣe é lẹ̀ orí ń táwọn fẹ́ kú sí làwọn wáyé ọlọ́run ní tí wọ́n bá wá kọ̀ láti gbà kò sí wàhálà tiẹ̀ ọ̀nà ni albalagul mubin kò jíṣẹ́ ní iṣẹ́ tó hàn tí wàá nàbì sallallahu alaihi wasallam tó o bá ti jíṣẹ́ níṣẹ́ tó hàn kò sí tàbí ṣùgbọ́n o ti ṣe ń tọ́lọ̀ wọn bá fi ràn torí náà ẹ̀kọ́ ń bẹ́ ń bì ó pé àwa tá a bá fẹ́ pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run kárí pé à ń sọ nítọ́jú òdodo fáwọn yìí a sì jẹ́ni tó lànà wọn àánú ìníkájọ́ kó síwájú tá a fi máa pè àwọn èèyàn sẹ́sìn Islam táànù bá ti síwájú pẹ̀lú ògbọ́lọ́ ẹni tọ́lọ́mbá nílò yọ̀gbọ́ yọ̀gbà. Yo ẹni tó lọ́wọ́ bọ̀ ọ̀bá nílò onígbọ́ á ń bọ̀sibọ́sí pé ọgbà ṣùgbọ́n tẹ̀yìn bá ti jí sẹ́wọ̀n ẹ ti ṣe nǹkan tọ́jú ọ̀ràn yìí ẹ fi yókù lẹ̀ fọlọ̀ torí ẹ̀ fa'in tawallaw fa'innama alayka al-balagul mubin tó má kọ̀ láti gbà kò sí nǹkan kan tọ́jú ọ̀ràn yìí lórí ti ẹjú kó jíṣẹ́ fún wa lọ ní iṣẹ́ tó hàn ọlọ́run ní ya'rifuna ni'matallahi thumma yunkirunaha wa aktharuhumul kafirun wọn sáláì màdẹ̀rọ ọlọ́run tó lọ́n ṣe fún wọn ṣùgbọ́n wọ́n ń kọ̀ wọ́n kọ̀ láti gba àwọn àdẹ̀rọ ọlọ́run ọba gbọ́ nítorí pé kí ni gbogbo ń tán sọ fún wa kò sáláì hàn sí wa gbogbo ń tán sọ fún wa kọsáláì hàn sí wọn àmọ́ agídí ńkọ́ òní ò jẹ́ kí wọ́n gbàgbọ́ agídí ní ń dà wọ́n láàmú ẹni tágídí bá ti ń dà láàmú tí ìfẹ́nu bá tún lọ kún ìparun láàmú tágídí bá ń dà yàn láàmú tí ìfẹ́nu bá tún kún sábàbí ìparun láàmú sábà wo àwọn àyàtà kéyìn á rí i pé àwọn àdájọ́ pọ̀ tá a lè mú nínú rẹ̀ nínú àwọn ìdájọ́ tá a lè mú nínú rẹ̀ náà ní pé ayé alákọ̀ọ́kọ́ tá a ké lónìí ó ń tọ́ka sí bí àwọn àdẹ̀rà tọ́lọ́wọ́n bá ṣe fún wa bí wọ́n ti ṣe pọ̀ tó àwọn àdẹ̀rà tọ́lọ́wọ́n ṣe fún wa bí wọ́n ṣe pọ̀ tó ọlọ́run dárúkọ nínú rẹ̀ àwọn létà ń gbé láwọn ìlú wa gbogbo fún ìgbà pípẹ́ ọlọ́run tó wá dárúkọ àwọn ilé táwọn ará oko máa gbé àbẹ́ni bá rè tó bá lọ sí tó bá tó bá rìn tó fìlú lẹ̀ tó lọ sí àwọn àgbèríko àwọn ilé tí wọ́n máa gbé ilé tẹ́ǹtì tí wọ́n máa tààlẹ̀ nínú àyà alákọ̀ọ́kọ́ náà láríkọ́ lọ́wọ́n bá tún gbà fún wa pé ká jẹ àǹfààní irun àgùntàn ni. àbí irun ràkúnmí àbí irun ewúrẹ́ á sì rí pípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú àyà mi ó tún fi hàn wá pé àwọn ẹran dábàá yẹn ó ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa pé ká máa dú wọn ká máa jẹran wọn tọ́ ọlọ́run ẹlẹ́dàá àti àwọn tẹ́rìn tí wọ́n máa fi sasọ lóríṣiríṣi nítorí pé kò sí òwú ńlẹ̀ lárúbáwá kò sí tí wọ́n fi sasọ lọ́dọ̀ tiwọn nǹkan tá a lè rí fi ń sasọ lọ́dọ̀ tiwọn òun náà ní irun àgùntàn irun ara ràkúnmí àbí irun ara ewúrẹ́ bó tilẹ̀ jẹ́ pé gbogbo. nǹkan tó máa fi lè sasọ ní gbogbo àyíká yìí tá a bá ti rí níta lè fi sasọ irun tí ń bẹ lára ẹran kìí ṣègbà tí ẹran bá wà láàyè nìkan ńlá lè lo irun rẹ̀ wọ́n ní tí ẹran bá ti kú gan àwọn àmàlìkíyà àti hànàfíyà wọ́n ní tí ẹran bá ti kú a lè fa irun ara rẹ̀ sátò lò láti fi sasọ wọ́n nítorí pé irun yẹn kò sí nínú ntẹ́mi máa dé sí lára ntẹ́mi bá sì ti dé sí lára tá a bá mú lára ẹranko nígbà tó wà láàyè àbá mú lára rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú nǹkan tó máa nìyí ṣùgbọ́n wọ́n ní tá a bá ti gé irun lára ẹran tó ti kú yẹn á fọ́nù á fọ́ dáadáa nítorí kọ́mọ́bà jẹ́ pé ìdọ̀tí ti yí lára láti ti mọ̀ pé nínú àdìsí anábì sallallahu alaihi wasallam wọ́n ní la ba'sa bi jildil maytati idha a lè lo awọ ẹran tọ́jú kù ń lópin ìgbà tá a bá ti sáyàn rẹ̀ tọ́. So, lè jẹba o. bó tilẹ̀ jẹ́ kí lọ́dọ̀ Imam Malik ètò hàn nínú mọ́tàbù tiwọn ó náà ní pé tá a bá sáàyàn awọ awọ ẹran tó ti kú awọ yẹn ò ní jẹ́ tó ti má ṣùgbọ́n lè yí takò àbí ètò sanabi sallallahu alayhi wa sallam ó rí àwọn èèyàn tó ṣe é pé wọ́n ń wọ́ àgùntàn Maimuna wọ́n ń wọ́ ọ lọ anabi sallallahu alayhi wa sallam wá sọ fún wa pé halla intafa'tum bi ihabiha kí ló dé tẹ́ ṣàǹfààní lára awọ rẹ̀ wọ́n ní innaha mayta okùn bẹ́tẹ́ ni anabi ni síbẹ̀síbẹ̀ ayọ̀mà ìhàbẹ̀ dọ́bẹ̀l fọkàtọ́hùr awọ yòówù tí wọn bá ti lè sáàyàn ó ti di ntọ́mà tó eléyìí túmọ̀ sí pé awọ máa di nǹkan tó má ní ìgbà tí wọn bá ti sáàyàn rẹ̀ bàtí ìmáàmù wa Malik tó ń sin wò yí pé má tiẹ̀ sáàyàn awọ awọ kò lè jẹ́ ntọ́mà tó bá sì jẹ́ ajẹ́ pé a lè fi ṣe sọ́lẹ́t lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n àdé ọwọ́ àtọ́dúró digbí lórí eléyìí pé gbogbo awọ tá a bá ti sáyà ń kọ́ ó ti di ńtọ́ ma. bákan náà tá a bá wọ ayé ẹlẹ́ẹ̀kejì lónìí ó náà ń tọ́ka sí ìdẹ̀ra míì eléyìí tó lọ́wọ́n bá ṣe fún wa ìdẹ̀ra yìí ó náà ní ìdẹ̀ra òjì gbogbo nǹkan tí wọ́n ti ń ṣẹ̀jí lé wa lórí. ọba bá ọba kò bá àjági kò bá àti ẹ̀jẹ́ àwọn kòtò tí ń bẹ nù àpáta tí máa sọyìn níbi òjò àtìjì burúkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí nínú àwọn àdẹ̀rà tó lọ́n ṣe fún yẹn ni tó yẹ ká máa rán yẹn létí kó fi lè mọ̀ pọ́ lọ́n ṣe púpọ̀ fún. àyà yìí tún tọ́ka sí fún wa irú ìdẹ̀ra tí ń lára sọ eléyìí tọ́lọ̀ wọn bá ṣe fún wa tá à ń wọ̀ eléyìí tó ṣe é pé à ń fi ń wá ààbò níbi ooru àti níbi òtútù àti tá a máa wọ̀ tógun bá dé nítorí kọ́wọ̀ ta kọ́ má bàa gbogbo eléyìí nínú ìdẹ̀rọ̀ ọlọ́ọ̀ni bákan náà ìdẹ̀rọ̀ ọlọ́ọ̀ni tó lọ́n ṣe fún wa ọlọ́ọ̀ni ló ń pè é. adúpẹ́ fọlọ̀ ayẹlẹ kẹta ó hàn wá pé a fi rán ànábì òun náà ní kó jíṣẹ́ o àmọ́ fífi ní mànà fi ní mànà o táwọn èèyàn bá wá kọ̀ láti ronú sí tẹ̀ ń bá wọn sọ wọn ronú láti wòye sáwọn ẹ̀rí tẹ̀ ń mú wá àwọn ni ó jìyà àìgbọ́ àwọn ni ó jìyà àìgbà ayẹlẹ kẹrin òun ti hàn gédégbé. nípa àlàyé tó ṣe fún wa pa àwọn kèfèrí wọ́n mọ̀ nípa àdẹ̀rà tọ́lọ̀ ń ṣe fún wa ṣùgbọ́n wọ́n máa kọ̀ ni láti tẹ̀lé tọ́lọ̀ wọ́n á máa takò torí pé báwọn náà ti ṣe jogún rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wọn àbí kó tiẹ̀ jẹ́ pé àwọn òòṣà tí wọ́n ń bọ ní mú wọn sínà wọ́n mọ̀ pé anábìlà anábìlà Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún máa pè lópùrọ̀ wọ́n mọ ìdẹ̀rọ ọlọ́run tọ́lọ́wọ́n bá ṣe fún wa ní nǹkan tó jẹ́ pé àwọn náà ń fẹnu sọ pé bẹ́ẹ̀ ni ọlọ́run ló ṣe léyìí ṣùgbọ́n wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n máa takò páwọn mà bẹ́ẹ̀ torí ẹ̀ wọn ò ní lo ara wọn láti máa fi wá ìyọ́nú ọlọ́run ọba tó ga eléyìí jẹ́ àwọn àyàtàkà ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn ìgbà tó fi hàn wá nínú àwọn àyà yìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn aláìgbàgbọ́ wọ́n ń tanra wọn jẹ. àwọn aláìgbàgbọ́ wọn ń tanra wọn jẹ wọn ò gbàgbọ́ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa wọn wá ń ṣèlérí ìyà fún wa ọlọ́run ṣèlérí ìyà fún wa ìlérí ìyà tó lọ́n ṣe fún wa òun náà ni pé wa yawma nab'athu min kulli ummatin shahida. ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون ọlọ́ni tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà á gbé ẹlẹ́rìí kọ̀ọ̀kan dìde nínú àlùmọ́ kọ̀ọ̀kan á gbé ẹlẹ́rìí kọ̀ọ̀kan dìde nínú àlùmọ́ kọ̀ọ̀kan ẹlẹ́rìí yóò jẹ́ ni tí ń jẹ́rìí lé wọn lórí tó bá wá di ní ọjọ́ yìí summa la yu'dhanu lilladhina kafaru wọn ò ní fún àwọn kèfèrí ní yọ̀ǹda láti wí àwáwí wọn ò ní ní àǹfààní láti wí àwáwí wala hum yusta'tabun wọn ò sì ní fún wọn láǹfààní láti lè yí pé àwọn túbà àwọn ronú àwọn ti máa ń táwọn ń ṣe láì dáa eléyìí ni ọjọ́ gbẹ̀ndà kìyàmá eléyìí táwọn kèfèrí ń retí kó tó di pé wọ́n gbà gbígbà lọ́jọ́ gbẹ̀ndà kìyàmá òwúlò nítorí pé ẹni tó ródòdó tọkọ̀ láti tẹ̀lé láyé ọ̀dàdọ́rùn mọ́tọ́ nìyẹn ẹni tá a bá sì pè ládọ́rùn mọ́tọ́ ìyà náà jòlúwa rẹ̀ ọlọ́ni wa idha ra'a alladhina zalamu al'adhaba fala yukhaffafu anhum wala hum yanzurun ọlọ́run ní nígbà tí àwọn kèfèrí tí wọ́n bá rí ìyà eléyìí tí ọlọ́run ọba ò fi jẹ wọ́n látàrí pé wọn ò gbàgbọ́ tí wọ́n bá rí ìyà tọ́lọ́run fi jẹ wọ́n lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà nínú náà fala yukhaffafu anhum a ò ní dín ìyà yìí kù fún wa a gbè fúyẹ́. ولا هم ينظرون بني أني الله ولا رب torí pé ẹ mọ̀ pé nílé ayé yìí báyìí wọ́n ń pè wọ́n kó wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n ní àwọn máa ṣẹbọ sọ́lọ̀ ni àwọn máa ṣe kèfèrí sọ́lọ̀ àwọn ò sì gba jíjá nàbí ànábì wa sallallahu alaihi wasallam àwọn ọgbà gbọ́ torí ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń sìn ń pa àwọn sídìí dáadáa àwọn òní jẹ gbádùn àwọn òfojú yín réèmà bẹ́ẹ̀ ni wọ́n ti fáwọn ẹni tí ń pè wọ́n wá sídìí oríire láyé ọlọ́run ẹbẹ ẹlẹ́dàá wa kò ní gbé ìyàfúyẹ́ fún ọ tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù lóde wọn àṣẹjọ àyà ìyá wọn ò ní fúyẹ́ gbígbóná gbígbóná náà ọlọ́run ẹlẹ́dàá wọ̀ sí ní lọ ìyà tí wọ́n jẹ lórí ẹ̀ṣẹ̀ wọn lára kíákíá lọ́lọ́run ọbọ̀ mu wọn láì jẹ́ pé àwọn wá ń bẹ́nu ẹni tó gbé dáadáa rẹ̀ wá àtàìdá rẹ̀ nítorí pé mùsùlùmí ló ní dáadáa àtàìdá tí wọ́n wọ́n wò tí dáadáa rẹ̀ bá pọ̀ jù àìdá lọ àlìjáná tààrà. bí dáadáa rẹ̀ tó bá ti déédéé pẹ̀lú àìdá a ọ̀rọ̀ rẹ̀ yọ gba ìdúró irú wọn iná ni ọlọ́run ọbọ̀ duro dúró láàrin àlùjànnà àti náà tá a tó bá wà lọ jẹ́ pa àìdá rẹ̀ ló bá pọ̀ dáadáa rẹ̀ wa tẹ́lẹ̀ yé wa. ajá yìí pé ọlọ́run ẹlẹ́dàá wa ẹni tó jẹ́ yìí pé kò ní dáadáa àìdáa náà gbogbo ọ̀rọ̀ rẹ̀ bí àwọn kèfèrí kò sísìrò kan tí wọ́n ṣe fún wa dépò kí wọ́n máa gbé dáadáa wọn wò sáìdá àìdáa náà ní gbogbo sẹ́ wọn kò sì sáàyè fún wa láti túbá mọ́ àsìkò àti gbẹ̀san iná ìlà wàyí gẹ́gẹ́ bí bá ti ṣe sọ nínú àyà mi ike idha ra'athum min makanin ba'idin sami'u laha taghayyudan wa zafira wa zafira ọlọ́ni tí iná jahannama tó bá rí àwọn ọmọ rẹ̀ tí ó wọnú rẹ̀ láti ọ̀nà jíjìn àwọn náà gbọ́ tí iná ti bínú tó ti faraya wọ́n gbọ́ tí iná tó ti mí àmì jáde tó ní agbára subhanallah wa idha ulqu minha makanan dayyiqa. مقرنين دعوا هنالك ثبورا كما الصمسن هنا تبرا ولا يتدقاقا أيتفون ففوفو دعوا هنالك ثبورا ibẹ̀ ni wọ́n ti máa pe orí ibú mọ́ra wọn pé orí tàwọn burú o tàwọn bá wọn o ọlọ́ni la tad'u al-yawma thuburan wahida. وادع ثبورا كثيرا àbúrò máa pe orí ibú ẹyọ kan mára yín ọlọ́run ní orí ibú tó nke ní kẹ́pẹ́ mára yín subhanallah o tọ́ ọlọ́run ẹlẹ́dàá ó ti fi hàn wá kí a àwa ló kù sí ságídí ọmọ abáwájà nítorí pé ọpọlọpọ lónìí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n ń fetí palaba rẹ wọ́n ń gbọ́ òdodo wọ́n ò fẹ́ tẹ̀lé ọlọ́ni wa idha ra'a alladhina ashraku shuraka'ahum qalu ọlọ́ni nígbà tí àwọn tó ṣẹbọ tí bá rí. àwọn akẹgbẹ́ wọn àwọn àṣàwáwò wọn tí wọ́n jọ ń ṣẹbọ sọ́lọ̀ ńláyé wọ́n máa wá sọ wípé ربنا هؤلاء شركاؤنا wọlọ àwọn orogún wa ni àwọn la fi sorogún fún wọlọ àwọn là ń pè láyè. àwọn ní ìwọ ọlọ́ọ̀ bá wa ra wọn mú àwọn alẹ́ni tá à ń pè dípò wọ alẹni alladhina kunna nad'u min duni àwọn tá ń pè dípò wọ wọn lọ bá wọn <laughs> ìgbà yìí làárọ̀ nítorí pé ńgbà tí àyè gbà yín láti má rí bẹ́ẹ̀ mùsùlùmí ẹ̀kọ́ síbẹ̀ sọ pé tó yín pé ń sọ ní má jẹ́ wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ má jẹ́ wọ́n lọ tẹ́lẹ̀ yìí iná ni àwọn àṣìṣe eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe tí wọ́n kábàámà lórí ẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ọlọ́ni fa alqaw ilayhim alqawla innakum lakadibun àwọn òṣà náà wàá da wọn lóhùn wípé irọ́ lẹ̀ ń pa ọ́ irọ́ lẹ̀ ń pa ẹ má wulẹ̀ tán ara yín jẹ o ṣé ìjọ yẹn lẹ́ ń retí nígbà tí gbogbo òsà bá dúró lọ́tọ̀ tẹ́yìn dúró lọ́tọ̀ táwọn òsà yarí fún yín pé àbórí yín dàrú tẹ́ ń ma wọn rí àwọn náà ń ma yín rí tí ìbá ti báwọn èèyàn ní lura wọn jọ gbèlè nǹkan ṣẹlẹ̀ nítorí ìgbà tó bá padà hàn wípé ẹ̀yin yìí báyìí ẹ ti ṣìnà ẹ sí lọ́nà ibòmíì lẹ́gbà tó irú àwọn èèyàn yẹn àwọn òòṣà náà wàá yarí fún wọn pé ìnàkùn lẹ́kẹ́ rìbọn dájúdájú afọlọ́ǹbúra pọ̀pùrọ̀ ni gbogbo téèyàn máa lò láti wípé kọ̀rọ̀ lágbára iná ni wọ́n lò láti pè yín lópùrọ̀. wàlùkọ́ ilọ̀ lọ́ọ́ hìyàwó ma ìrìn sálẹ̀m lọ́jọ́ yìí. gbogbo àwọn èèyàn yìí wọ́n tún sọpá sọsẹ̀ sílẹ̀ fọlọ́ náà wọn ò ti fi jọ́ka gbà fọlọ́ rí àmọ́ lónìí wọ́n gbàjọ gbẹ̀ndẹ̀ alùkìyàmù wa dalla kanu yaftarun gbogbo ní tí wọ́n ń nílé ayé òun náà ni wọn lọwọ, yọ sọnù mọ wọn lọwọ. sọ pé ẹ ànábì náà lọ́rùn nínú àwọn rọ́bìṣì sọ ọ ọ̀gá tí a tún sọ tuntun jánu ká fún anabi lọ́rùn mi là anabi ọ̀rùn mi là ẹ gbọ́rọ̀ wọ́n ní kí lè rí rẹ̀ ó ní ṣebí ọlọ́run sọ pé wa in min qaryatin illa khala fiha nadhir bákan náà wa laqad ba'athna fi kulli ummatin rasula an a'budu Allaha wajtanibu at-taghut wọ́n lọ́nà bí yorùbá lọ́rùn mi là <laughs> torí ẹ̀ ẹ̀yin tẹ̀ ń tara ẹ̀yin jẹ báwo ẹkú ẹkú ẹkú bàsìkò jẹ ẹkú fàsìkò ṣòfò ọlọ́run ọba ẹlẹ́dàá ọ nígbà tí wọ́n bá wa sọ̀rọ̀ láyé ẹ̀kọ́ tí kún ẹ̀sìn tí wọ́n lé ẹ̀kọ́ láti tẹ̀lé tọ́lọ́ tó bá wá dídọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àwọn ni wọ́n wá sọ pàṣẹsẹ̀ sílẹ̀ fọlọ́ ọlọ́ akutì gbàgbọ́ ń hmm? agbàgbọ́ ah, lásìkò kan bàjẹ́ mọ́. a wúlò mọ́ ayé yìí náà ló ti gbàgbọ́ ọ̀bọ̀lá ànhùn mẹ́kànú yẹ́fẹ́rún gbogbo tí wọ́n pè gbogbo ẹ̀ pátá lọ sọnù mọ́ wọn lọ́wọ́ gbogbo wa ni gbogbo wọn wá wà yìí wọn wá wọn wọ rí wọn mọ́ gbogbo ń ní yín ń sọ pé àwọn ni ó ńbọ wa ni wọn wá wà ní ogun apáta ti sọnù alladhina kafaru wa saddu an sabilillah zidnahum adaban fawqa al-adabi bima kanu yufsidun ọlọ́run láwọn ẹni tó ń ṣe kèfèrí tí wọ́n tún wá ń àwọn èèyàn lọ́nà láti gbà tọ́lọ̀ òun ti kọ́kọ́ jẹ́ kèfèrí o gbogbo ọ̀nà ni ọmọ wa wá pípí káwọn èèyàn má ṣe islam nígbà tó wọn fẹ́ ṣe islam nítorí máa pọ̀ ràn yín lọ́wọ́ kẹ́yìn náà má bàa di mùsùlùmí bóyá ráìsì ni wọn máa fún yín bágbàdo ni wọn máa fún yín bí déró ni wọn máa fún yín bí dáwà ni wọn máa fún yín bí wòsàn ọ̀fẹ́ ni wọn máa fún yín bí iléèwé ọ̀fẹ́ ni wọn fún yín fáwọn ọmọ yín nítorí kẹ́ ẹ má bàa sáàdì mùsùlùmí. ọlọ́run ọba ni àwọn ọ̀gbàgbọ́ wọ́n sì tún máa dí àwọn èèyàn lọ́nà láti gbàgbọ́. bí ẹ bẹ́ẹ̀ ṣe rí ẹni tí ń pariwo pé lóun bá àwọn èèyàn sọ̀rọ̀ ní wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ di mùsùlùmí o ẹ gbọ́dọ̀ di mùsùlùmí o sẹ́wọ̀n kó wọn gbàgbọ́ ẹ̀sìn ń di àwọn èèyàn lọ́nà láti di kíni láti di mùsùlùmí irú rẹ̀ pọ̀ nínú ìgbésí ayé wa jàmá àwọn èèyàn tó ti pé wọn gbà fọlọ̀ àwọn òṣìṣẹ́ kẹ́nìkan kan tún gbà fọlọ̀ ẹ̀rì tẹ́lómi wọ́n da owó tí ò níye lẹ̀ lórí báwọn sponsor àwọn programs lórí radio and television owó tí ò níye gbogbo ìgbà gbogbo ọjọ́ lẹ́sà gbọ̀tán ké tantantan torí káwọn èèyàn má bàa di mùsùlùmí torí báwọn ṣe ń fura bọ̀ ó ṣèṣe káwọn èèyàn fẹ́ máa gba ìsìláàmù ọ̀yọ̀yà ẹ̀yin náà máa pariwo ẹ̀ máa pariwo ẹ̀dínà ẹ̀dínà ẹ̀dínà ẹ̀dínà kọ́ mọ́ gba ìsìláàmù kọ́ mọ́ gba ìsìláàmù. so ọlọ́run ti sọ tẹ́lẹ̀ náà kíkẹ́ àwọn kèfèrí wọn máa náwó torí kí wọ́n lè bá jẹ́ àwọn èèyàn lọ́nà láti gbà tọ́lọ ọlọ́run ni wọ́n náà ثم تكون عليهم حسرة ثم يغلبون owó tí wọn náà yóò padà di àbámọ̀ fún wa síbẹ̀síbẹ̀ á tún padà borí wọn tó eléyìí túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ ẹ̀ ti gbàgbọ́ fúnra yín tẹ́lẹ̀ ní tẹ́ ẹ̀ sí ọ̀dà o ẹ̀tún wá ń dí àwọn èèyàn lọ́nà láti gbà tọ́lọ̀ ní tẹ́ ẹ̀ sí ọ̀dà o bí ẹni tó pé mọ̀lẹ́bí rẹ̀ ọlábùrò ìyá rẹ̀ ni àbẹ́gbọ́n bàbá rẹ̀ ni ọlọ́run wa bùkún ó ìyá sì ń jẹ̀wọ́ ó lówó wá ń fẹ́ kọ́ ràn ọ́ lọ́wọ́ gbàtọ́ wa lọ sọ́dọ̀ rẹ̀ wá sọ pé òun ràn ọ́ lọ́wọ́ àmọ́ kò fi Islam sílẹ̀ àìmọye irú ìṣẹ̀lẹ̀ là ń yóò ní kò fi Islam káwọn ò lè ràn lọ tún subhanallah tọ́ba ti dọ́gbìn ní alùpùpù pé wọ́n lọ in fact mo jẹ ráìsì àtẹ̀wà láyé in fact mo rí sẹ́ láyé in fact èmi náà ń dáwọ́ náà láyé walakin al-yawm polókùtọ̀ lọ ọlọ́mọ̀tì alọ́mọ̀ná torí ẹ ọ̀pọ̀lọpọ̀ sábà ti di pé wọ́n bá ń fi nǹkan alẹ́ ayé tàwọn ẹ̀jẹ̀ orí wọn máa dàrú ni o ẹ̀yin tó rí ti yín tí nǹkan kan ò ṣe ẹ máa pàkíyèsí ẹni tó rí rẹ̀ dàrú tí tó wá rí gbogbo ilé ayé náà irọ́ tán báwo ló ṣe tó fi rọ́nà lọ ti lọ́la kìyàmà ọ̀dọ̀wọ̀ wa kama kìyàmà wa jẹ́ nítorí ayé wa tọ́ ọlọ́wọ́n ní àwọn ẹni tí wọ́n ṣe tán sì ń àwọn èèyàn á ṣe àlékún ìyà fún ọ yàtọ̀ sí ìyà tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ wọ́n tún rà lékún rẹ̀ bímá kánú yóò ṣe dó nítorí ìbàjẹ́ tí wọ́n gbélé ayé sí àṣebàjẹ́ ni kéèyàn ọmọ dínà káwọn èèyàn di mùsùlùmí ìbàjẹ́ ni kẹrẹ́ ni tó fẹ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ kẹtún lọ dínà mà ìbàjẹ́ tó ju gbogbo ìbàjẹ́ lọ ni kókàn jẹ́ pé nítorí wọ ẹ̀yin ni kí gbogbo èèyàn dọmọlẹ́yìn ṣẹ̀tánì nítorí wọ ẹ̀yin onáà ni kí gbogbo èèyàn wọ jahannam ọlọ́dàkùn mọ́sà wa lọ́mọ lẹ́yìn ṣètọ́ni mọ́sà wa lọ́kàn nínú àwọn tí wọ́n wọ jahanna. ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم الله أني أرانتيو ẹran wọn létí ìlú anabi sallallahu alayhi wa sallam ọjọ́ tó ṣe é pé á gbé kan dìde láti inú gbogbo òjọ kọ̀ọ̀kan tọ́jà pé yọ máa jẹ́rìí lé wọn lórí ẹlẹ́rìí yọ máa jẹ́rìí lé wọn lórí tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà nítorí pé ọlọ́run ọbọ̀ dínà gbogbo àwa wíta nìkan bá ní gbogbo ntẹnìkan fẹ́ sọ ọlọ́run ọbọ̀ dínà rẹ̀ yóò dínà rẹ̀ mọ́ wọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà. ọlọ́wọ́n máa wá bí wọ́n léèrè ọlọ́wọ́n wá máa wọn ànábì wá gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ẹni tí ó jẹ́rìí lé wọn lórí òtù wà ọlọ́wọ́n ọba wa wọn ànábì dìde wajina bika shahidan ala haula ọlọ́wọ́n gbé ànábì kọ̀ọ̀kan dìde tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa pé wá jẹ́rìí wá kí lẹ sọ fáwọn èèyàn yín gbogbo ànábì kọ̀ọ̀kan sọ tó bá sọ fáwọn èèyàn rẹ̀ àwọn èèyàn tó gbọ́ tí ó gbà àwọn èèyàn tó gbọ́ tó gbà tiẹ̀ tó bá di lọ́la ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ gbà àtẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ gbà ǹjẹ́ ó padà ṣẹlẹ̀ ǹjẹ́ ó náà pé àwọn tó ó kọ rẹ̀ ni àwọn tó gbọ́ tí ó gbà sáànà bí wọ́n bá sọ pé èmi lọ́wọ́ rán sí wọn ìwọ́ lọ àwọn náà lọ yẹ kí wọ́n jẹ́rìí fún mi àwọn èèyàn yẹn sọ pé àrírí àmárí àbí ṣé wọ́n rí wa rí ee subhanallah ẹ wúrọ anabi Nuh aleyhi salam tó lò nine hundred and fifty years tó fi ń pe àwọn èèyàn rẹ̀ sẹ́sìn Ọlọ́run àwọn èèyàn rẹ̀ wá yarí pátá porongodo wọn làwọn ọ̀márì àwọn ọ̀márì ẹ̀ màmírí nine hundred and fifty years àbí iṣẹ́ wò lọ́wọ́ jẹ fún àárí ọrí àárí ah àwọn tọ́jú àkúrọ́ mọ́ni tako ni lójú ẹni ọlọ́run á sọ pé tọ̀ àwọn èèyàn tá a láàárọ̀ sí wọn làwọn ọmọ rí o á bọ̀sibọ́sí pé àpò jíṣẹ́ fún ọlọ́run sì ti mà. àmọ́ ah, náà ló ṣe àwọn eléyìí lọ́ọ́ daràn kàtá ọlọ́run apẹta ló kù tí ó tún jẹ́rìí fún nàbì salam ní ọ̀sọ̀ pa nàbì Muhammad sallallahu àbáwọn ọmọlẹ́yìn ànàbì Muhammad sallallahu alayhi salam làwọn náà bá àmọ̀ máa jẹ́rìí a máa jẹ́rìí fún dídí ànàbì lọ́nlọ́ ànàbì tá a bá láyé ànàbì tó ti lọ́ ti pẹ́ ẹ̀ wá mà mà lánàbì ọ̀rọ̀ amamana ibà anabi nua tọ́lọ̀ ti sọ̀rọ̀ rẹ̀ fún wa nù alukur'ani anabi nuh alayhi salam tọ́lọ̀ ti torí rẹ̀ tọ́sọ suratu nuh tọ́sọ sílẹ̀ ah tó báyìí lájẹrìí fún anabi nuh alayhi salam tọ́ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ولا نبي لا تسيء ní ìjọ tó dúró dọ́gba jù kí ẹ lè bá àjẹni tí wọ́n máa jẹ́rìí fáwọn èèyàn tó báyìí iná ní kálukú ìní wọ́n máa jẹ́rìí ọlọ́run gbẹ́lẹ́rìí dìde nínú ìjọ kọ̀ọ̀kan tí wọ́n máa jẹ́rìí fún wa. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء أولا سؤال القرآن قال فوها النبي محمد صلى الله عليه وسلم قل بقى جالا فوق كان bóyá gbogbo ma pátá kò sí ètò alukurani ọ̀sọ̀láyé rẹ̀ gbogbo ntọ́mi èèyàn ama ama tó ní í ṣe pẹ̀lú kò sí ètò òsì nínú alukurani gbogbo ntẹ̀yàn bùkátà láti lè bá àtúngbèsè ayé rẹ̀ sí kò sí ètò òsì nínú fáwọn ẹni tó ti ṣìnà ọ̀nbẹ nínú alukurani ìkẹ́ fún àwọn ẹni tó gbọ́ ọ̀nbẹ nínú fẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ṣe islam ó ń bẹ nínú alukur'an gbogbo ẹni tó tẹ̀lé tọ́lọ́ tó sì sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run tó pẹ̀sẹ̀ tì ẹ̀sán tọ́lọ́ wọn bó fún ó ń bẹ nínú alukur'an pé wọ́n wọ àlùjáná ti gba ẹ̀sán ńlá gbogbo ẹ̀ ló ń bẹ nínú a ti mọ̀ yí pé àlàyé tí alukur'an ṣe nípa àwọn pélé yìí lọ́tọ̀ eléyìí ni haram gbogbo ẹ̀ ó ń bẹ nínú alukur'an ètò alukur'an ṣàlàyé rẹ̀ yéké tọ́sọ ojú abẹ́ǹkù ó ń bẹ nínú alukur'an ètò ìsìnkú ṣàlàyé pẹ̀lú ẹni èdè ó ń bẹ nínú alukur'an bákan tún tún láti alukur'an náà ló sì fi yé wa kó gbogbo tó bá wà nù súnà ńkọ́ ká tún tẹ́wọ́ gbà wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu tọ́ gbogbo eléyìí ń bẹ nínú alukur'an kí wọ́n lọ sọnù tẹ̀ ń wá lọ bòmí àlàyé wo lọ sọnù tẹ̀ ń wá lọ bòmí gbogbo ń ta ní ìdíta fẹ́ kò sí ìtọ́lọ́wọ́n bọ̀ ṣàlàyé rẹ̀ fún anú alukur'an torí ẹ níbi bíbá ẹ ẹ rí i pé àyàtọ̀ wá ń bẹ yìí. ọ̀nà ni pé wanazzalna alayka alkitaba tibyanan likulli shay wa hudan wa rahmatan wa bushra lil muslimin alukuraani afini manani ìkẹni ìròdùnú ní fáwọn mùsùlùmí. sẹ́rí àyà yìí tó ní wanazzalna alayka alkitaba tibyanan likulli shay eléyìí abala yìí nínú àyà yìí àti ibi tó lọ́n ti sọ pé má farraqna. fìlkìtàbí mìíṣọ́yì ọ̀nà làwọn ẹ̀rí tá a máa ń lò nínú màá bá a ṣe máa ń ṣàlàyé malkuran ti ṣe dá bó ṣe tọ́ka sí àwọn òfin wípé kò sí nǹkan kan tá à ń wá ìdájọ́ rẹ̀ tá à ní rí malkuran kò sí nǹkan kan tá à ń wá ìdájọ́ rẹ̀ tá à ní rí nínú alukur'an ẹni tó máa mà ẹni tó sì máa ń kọ́ ọ̀pá mẹ́sì eléyìí jẹba nínú àwọn kan tá a rí mú nínú àyà yìí náà wọn náà ní kí gbogbo ànábì kọ̀ọ̀kan ẹlẹ́rìí ní ọ̀jẹ̀ lórí àlòmà rẹ̀ bó wọn ṣe gbọ́ tiẹ̀ bó wọn ṣe takò tiẹ̀ kò sí àyè níjọ́gbìn ìdàlùkìyàmù láti máa wá wàwí ìdí abájọ tá a fi ṣàṣe ètò ẹ ìwọ náà ẹ tá a bá wò dáadáa ó yẹ kó o lè gbà wá wíwá because láyé torí yẹn gbogbo nǹkan kan máa ń dàrú mọ́yàn lójú ni à kò sáyè lè yẹ máa ó ti parí ó ti parí aha bákan náà kò sì sáyè tí wọ́n gba àwọn kẹfìrí ń jọgbìn dàlùkìyàmù pé kí wọ́n sẹni tí wọ́n fi rí ìyọnu Ọlọ́run ó ti parí ó ti parí kọlọ ń dákun kó ṣàánú wa wọ́n nítorí pé alùkìyàmù yìí ṣe ibi tí wọ́n ti wá máa kọ láti pé ṣe báyìí má ṣe báyìí alùkìyàmù kìí ṣe ibi tí wọ́n ti máa kọ láti pé ṣe báyìí má ṣe báyìí ilé ayé ọ̀nà ni wọ́n ti máa ṣe léyìí. bákan náà ẹnìkan kò sí o tó lè jẹ́ kí ìyà tí ó jẹ àwọn ọmọ jahannam kó fúyẹ́ fún ọ ìyà tí ó jẹ àwọn alábòsí kò ní fúyẹ́ o torí pé ọlọ́run bá lòun ò ní gbé fúyẹ́ torí ẹ̀ wọn ò sì ní lọ́ wọn lára ìyà yìí náà ni wọ́n máa jẹ tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmá àwọn òòṣà tó ń pè yàtọ̀ sí Allah gbogbo wọn ni wọn mọ pamọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ẹni tí ń sìn wọn wọn ó sì sọ pé àwọn ẹni tí ń sìn àwọn òpòrọ́ lásán ni wọn àwọn ò sì sí ọlọ́run kò sì sí ibi táwọn ti sọ fún wọn pé kí wọ́n máa sìn àwọn tọ́ torí kọ́ lọ́wọ́ bó fún àwọn òòṣà náà lọ́rọ̀ sọ́njọ́ ọ̀gbìn dàlùkìyàmù àti tí wọ́n sìn àti tóun náà ti ń sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo wọn pátá ní ọ̀sọ̀pasọ̀sẹ̀ fún sílẹ̀ fún Allahu Rabbul Alamin tó gbogbo àwọn kèfèrí àwọn ẹni tí ń di ojú ọ̀nà ọlọ́run tí wọn ò fẹ́ káwọn èèyàn kan gbẹ̀sìn òdodo gbogbo wọn pátá tó bá di jọ́gbìn nàìjíríàmù àlékún ìyà làwọn jẹun nítorí ìbàjẹ́ tí wọ́n gbélé ayé ṣe àwọn anábì ọlọ́run kẹ́ẹ́ bá ti ṣe sọ pé wọ́n jẹ́rìí lórí àwọn àlùmọ́ wọn. páwọn jíṣẹ́ fún wọn àwọn sì pè wọ́n lọ sí di imani gbogbo ìgbà míì náà ẹlẹ́rìí ọwà o nígbà tí wa táwa wà ti kú àwọn èèyàn ti ń bá wa sọ̀rọ̀ ọlọ́run àwọn náà sọ pé tọ̀ ànábì ti kú lóòótọ́ ṣùgbọ́n a bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin ẹ bẹ́ gbọ́ kí ló dé tẹ̀lé o tọ̀ torí àwọn aṣíwájú gẹ́gẹ́ bí àwọn khulafa ar-rashidun àwọn àrólé tó dé lẹ́yìn ànábì gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ńláńlá gbogbo wọn pátá iná ni wọ́n jẹ́rìí tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyam ànábì sallallahu alayhi wa sallam yóò jẹ́rìí lórí àlùmọ̀ àti ẹ̀ yóò tún jẹ́rìí lórí gbogbo àlùmọ̀ yòókù gẹ́gẹ́ bọ́lá sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a ويكون الرسول عليكم شهيدا tọ ọlọ́ni èèyàn jẹ ẹlẹ́rìí lórí àwọn èèyàn yòókù anábì náà wàá jẹ lórí gbogbo yín torí alimami Qurtubi wọn lélẹ̀ ìtumọ̀ kò sígbà kan tí ò ní sẹlẹ́rì gbogbo ìgbà wà alukurani alápọ̀nlé nínú àǹfààní tó tún àwọn àyà yìí àtòfin ó náà gbogbo ntọ́jọ́ ìpìlẹ̀ òfin ṣẹ̀ríyà halal ni haram ni àwọn òfin lóríṣiríṣi gbogbo ẹ̀ làkúránì sàlàyé àkúránì tó sàlàyé àwọn ojú ọ̀nà tá a máa gbé ètò ìsẹ̀mí wa gbà gbogbo ẹ̀ làkúránì sàlàyé gẹ́gẹ́ bọ́lá tó ṣe sọ́nbó mi pé má farratna fil kitabi min shay torí ẹ̀ àmọ́ ike gbogbo nǹkan tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá fẹ́ ká ṣe ló ti sàlàyé fún wa nínú àkúránì nínú kọjá kó sàlàyé rẹ̀ fún wa lódindi àbọ̀sọ̀làyé rẹ̀ fún alẹ́ fọ̀síwẹ́wẹ́ ó wá kù sọ́wọ́ wa kárí pé à ń tẹ̀lé kọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa kó gbà fún wa bíi ládùú sí lónìí kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó sí wa lọ́kàn nínú àwọn ẹni tí gbọ́rọ̀ tí fi ètò sáǹfààní jù nínú rẹ̀ ṣiṣẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wọn á níbi èrè àwọn tó yẹ kó kún zakatu fún ọlọ́run bá ti ṣàlàyé wọn nínú alukur'an ó sì kún wọn sí ọ̀nà oríṣi mẹ́jọ àwọn fòkọ́rọ́ àti àwọn masakin àti al-amiluna alayha. المؤلفة قلوبهم وفي الرقاب الغارمين وفي سبيل الله وابن السبيل àwọn èèyàn oríṣi mẹ́jọ yẹn lọ́lọ́wọ́n bá ní kẹ́ máa yọ zakatu àwọn aláìní àtàwọn tálákà àtàwọn tó yẹ pé iṣẹ́ wọn tí wọ́n ń ṣe wọn náà nìkan lọ gba zakatu jọ wá fún ìjọba tí ó padà pín fáwọn aláìní àtàwọn tó tọ́ sí. bákan náà ọlọ́run tún gbà kẹ́ fún kẹ́ náwó zaka láti bọ́kùn ẹrú kúrò lọ́rùn àwọn ẹrú bákan náà owó zakat ẹ lè bá àwọn ẹ lè san ẹ lè fún àwọn ẹni tó jẹ gbèsè kẹ́ fún àwọn ẹni tó jẹ gbèsè kí wọ́n fi san gbèsè wọn bákan náà ẹ lè lo owó zakat láti fún àwọn ẹni tó ṣe kún ẹsẹ̀ gba islam sẹ́mi wọn ò tí ì sí lára islam dáadáa pé kí wọ́n má bàa fi islam sílẹ̀. Si bákan náà owó zakat wọn máa ń lò láti fi ran àwọn jagunjagun lọ́wọ́ àbí láti fi dá sí àti ra nǹkan ogun fórílẹ̀-èdè Islam ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni ibùnú sẹ̀bi arìnrìn tówó támá lọ́wọ́ a lè lo owó zakat wa láti fi fún ní nǹkan tí ó gbedele kódà kó ti polówó ni nílùú rẹ̀ lọ ilé ìjọba náà. ẹ nàìjíríà ń bi gold ni wọn fi ń ṣírò zakat tiwọn náà. eléyìí tó túmọ̀ sí pé lónìí ẹ máa ní one million seventy something thousand owó yẹn ti wọ ní sọ́ọ̀bù. ètò kéré jù nù so nínú owó yẹn láti wá one over forty náà. wọ́n rí sọ́tọ̀ fóbìnrin kọ́ tọ́jú tọ́mú tọ́tì fọ́kọ rẹ̀ nílé bẹ́ẹ̀ ni kò sí ní tó burú mi kọ́ sáà má ti bóra ó sì má sọrun rẹ̀ dórí sí mi bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé oyún tó ní kò jẹ́ kó lè ṣe sùyàm àbọ̀ ọmọ tí ń tọ́ kò jẹ́ kó lè ṣe sùyàm yóò san padà lẹ́yìn Ramadan náà. sọ́ọ̀nì ìmáàmù àbọ̀ ni ìmáàmù ta ni ìmáàmù kò sí wàhálà gbàtí ìsìnkú ti máa mà kò sí ní tó ṣe sọ láti ẹnì kejì. nínú ọjọ́ àbẹ́rẹ́ àti ṣé káwọn wáyé kí àwọn fẹ́yàwó gbé àwọn tó ṣe ẹlẹ́ni tó ti kọ ìyàwó méjì wọ́n á ń béèrè kíkádùn ní márùn-ún kí ìmọ̀ ni kó wọn lọ wá ní ìsinmi àbí kó wọn tún fẹ́ àwọn mi irú màá lọ́fẹ̀ẹ́ lọ wá tó wá kí mà nípa ẹ̀sìn sòkò sígbà tí ò lè lọ wá mà nípa ẹ̀sìn oníyàwó oníyàwó àbí tó bá pọ́n náà jíjìn lọ lọ tó tún fẹ́ lọ wá mà tó yẹ pé kò lè rọ̀ lọ́rùn pé kó tún jẹ́ pé òfìyàwó lé ọ̀lọ́kọ́ mà ó sì ṣe pé òlóbìnrin àwọn náà ló wù lọ wọn lẹ tó eléyìí jẹ bó ti ṣe jẹ ó lè lọkọ mọ ó lè lọkọ mọ ṣùgbọ́n kìí ṣe ìmọ̀tọ́ ọba kọ́ ni kọ àwọn ìyàwó rẹ lẹ́mà sùúrù ló ní ìyẹn tó bá ti ní sùúrù sùúrù ò sì kọ́ lọ lé kí ó máa títí mú nǹkan mára sí ìbára ń tòtò bá ti ní sùúrù insha Allah àwọn ìyàwó lè bọ́ gbé náà torí kò sí màláìka obìnrin màláìka ọkùnrin náà sì náà. wọ́n ní sí káwọn lọ wo genotype àwọn nígbà nínú tó yẹ káwọn wádìí ṣáájú káwọn tó fẹ́ra àwọn àbí àwọn bẹ́ẹ̀ nínú tó yẹ ọ̀nbẹ nu tọ́ yẹ ìgbà míì ó lè dé ipò pé dandan tó bá ti wọ́pọ̀ pípín àwọn obìnrin àtọkùnrin tó ń fẹ́ra wọn ẹ̀jẹ̀ tí ò yẹ kó máa kọlura wọn làwọn ẹ̀jẹ̀ wọn tí ó padà bí rìsọ́ọ̀tì káwọn ọmọ náà wọn yàbìrùn bí ẹ ti ṣe rí as àti as tó bá fẹ́ra wọn ó ṣeé káwọn ọmọ kọ́pọ̀lọpọ̀ wọn kọ́ lọ́n láwọn pẹ̀lú pé káwọn náà jẹ́ as as bàtà títí aa kò ní rọrùn láà lọ títí mẹ́ẹ̀. àmọ́ possibility sì wà kọ́ màmí ọ̀ jẹ́ ss so ńgbà tó máa ń sá sókè sódò ojoojúmọ́ dá ń ṣe wàhálà ńbọ ní òtí easy kò ní easy torí pé tó bá dé bá ló lè ròyìn ẹlòmíín nìsín owó ti ń ná lọ́sọ̀ọ̀sẹ̀ lórí àti tọ́jú irú àwọn ọmọ báwọn àwọn ọmọ dákúdájí òun nìkan ló lè sọ fún un sòkè sì ṣe nǹkan tuntun káàpẹ́ àgbà tó darí òyìnbó tó di kínní ní tó fà á ni pé láwùjọ tiwa alihamudulilayi lórí pé àwọn èèyàn àwọn èèyàn fẹ́yàwó ní tòsítòsí ẹ lọ sí jìnnàjìnnà ni sò láwọn àwùjọ kan pọ̀ gan nítorí pé ọmọ ẹ̀gbọ́n ó lè fọmọ àbúrò sò ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ìwọ́jọ́ ọmọ àbúrò ẹ̀fẹ́ ra yín àmì ẹ̀gbọ́n ìyá ọfọ ọmọ àbúrò ìyá ilé yẹn kọ́mọ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ ìdí nu tó fi jẹ́ pé àwọn ọmọ at the end of the day wọ́n máa ń sábà fẹ́ jẹ́bẹ̀ nítorí ó lè jẹ́ sas so nǹkan máa sábà sí ilé ìjẹ́ bó ṣe jẹ́ torí ẹ̀kẹ́ lọ wò tẹ́ bá lọ wò kò sí wàhálà mi àmọ́ tẹ́ bá ti wò ẹ comply láti rí i pé ẹ̀sìn wọ as lòun tọ́ adúpẹ́ fọlọ́ kálukú ọmọ àlọ́ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ àmú ti fẹ́ràn rẹ pọ̀ ju kíní kan kò burú ó tún rẹ lómi tó fẹ́ràn pọ̀ jù nítorí kan má wàá ṣe nǹkan tó tún fi kórìíra rẹ pọ̀ jù ńgbà bá yá tọ́jọ́ pọ̀ mọ́tẹ́ ya ss ọkọ sàlẹ̀ àbí nisa sá yọ o sì ti fẹ́ràn rẹ pọ̀ jù ó kórìíra rẹ pọ̀ jù àbí òní kórìíra rẹ pọ̀ jù ẹ méjèèjì náà ni àmì ìtọ́ da jù ní pé ká máa ṣe náà wọ́n á fi kẹ́sì máa kí alukur'an méjèèjì ti tẹ̀lé alukur'an tẹ̀ máa ń ké nu náfìlà tẹ̀ ń ṣe lóru ẹ ké alukur'an láì ṣe náà wọ́n á fi ẹ̀ ṣe náà wọ́n á fi láì ké alukur'an náà ètò túmọ̀ sí ká máa ka kí ó tó gùn ẹ máa rùkú ẹ pẹ́ ẹ forí kan lẹ ẹ pẹ so eléyìí ló lóore jù náà wà á lè àmọ́ ó tako ẹ̀ẹ́. Eh, táǹkì ọkọ̀. lẹ́ńtọ̀ ó depend because gbogbo ìmọ̀ràn tí wọ́n bá tọrọ tí yẹn bá máa ṣí fáìlì rẹ̀ generally wọ́n máa ń resort sí nǹkan mi ìyẹn ni pé tí wọ́n bá tọrọ ọ̀mọ̀ràn ẹ̀yin lẹ́ ń initiate ẹ̀ ẹni tí ẹ̀ ń dá mọ̀ràn yẹn ó lè sílò pàápàá jùlọ tó bá jó obìnrin torí ìbí tó dẹ̀ yín pọ̀ kò ní jẹ́ kó rò ó sí yín pé tó ń bá lo gbogbo ń tẹ̀ ń wí fóun òun lè fi tẹ́ òun lè fi pàdánù lé ọkọ gan wọ́n máa wò pé gbogbo ń tẹ̀yìn ti ń sọ náà ló ti ṣe déédéé jù yóò tún máa pé after all ọkọ ó tilẹ̀ jẹ́ pọ́kọ ni kìí ṣe mọ̀lẹ́bí o so ẹ̀yin tẹ́ wọ́n á dá mọ́ràn yẹn yóò ti wá gbé ọ̀rọ̀ tiyín kárí débi wípé ó lè fi balẹ̀ ọkọ rẹ̀ jẹ́ torí ẹ̀ tí wọn ò bá béèrè ìmọ̀ràn bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn kò yẹ kéèyàn máa ṣílẹ̀kùn rẹ̀ pàápàá fáwọn obìnrin torí pé a ní ọpọlọ gbọ́rọ̀ wa lọ nísìnyí obìnrin kan pè ẹni ká dán ní márùn mo fẹ́ fi ṣàpèjúwe nù ẹni ká dán ní márùn ìmọ̀ràn wo ó ní ẹ bá mi dán ọ̀rẹ́ mi ní márùn torí pé ntọ́rọ̀ bá ṣẹlẹ̀ sí fẹ́ ṣe máa ń dọ́gbọ́n nù ẹ bá ń dá ọ̀rẹ́ òní márùn kí ló sọ rẹ̀ ó ní ọkọ rẹ̀ fẹ́yàwó mi ìgbà tí ọkọ rẹ̀ wá fẹ́yàwó mi. ọba ìyáálé yẹn lójijì àmọ́ eléyìí tó wá ba ìyáálé yẹn lọ́kàn jẹ́ tó fi ní kọ́ ọ̀hún ọ̀bọ̀n wádìí ó ní pé wọ́n rí nínú ánsẹ̀tì ọkọ wípé ọkọ ń sọ nípa ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó kọ tó fún fóònù nọ́mbà rẹ̀ ó ní òdòdó olóòórùn dúndùn àmọ́ ìyáálé. wọ́n wá fò ní oríkì pé obìnrin bímabíma èwo lè búnú méjèèjì ni ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin èwo lè bú ṣé èbú lélẹ́yìn yorùbá kìí ṣe èbú èbú báwo wọn ò sọpá gàn fa abẹ́ẹ̀ tí ẹ̀ gbọ́rọ̀ kò sí èbú ń bẹ̀ ń bí ma jù báwo kó lè. a ọ ga-esi ebu rárá because tó bá ronú ọkùnrin ni kò sí kankan bẹ bí kálukú sì ṣe jẹ́ sí ńlọsọ tọrọkùnrin yẹn pààrọ̀ tiwọn ìwọ dáńfó lọ wà báyìí kò tí ì sọmọ kankan àmọ́ òórùn abíyàrá ò tí ì máa so ododo oloru dúdùn sá. So, tàbẹ́lẹ̀ yìí masha allah la quwwata illa billah bímà bímà èwo ló burú mẹ́ kò sí ètò burú obìnrin yìí bá máa fi àtẹ́gùn sí labalábá yẹn bí hàn ṣe ń tọ́sọ ń dá torí ọ̀rẹ́ òní kó wọ́n yẹn kéwìn tó ti yé mi náà ọ̀rẹ́ rẹ̀ báwo <laughs> ọ̀rẹ́ òní kó wọ́n bọ̀ wáìbì tọkùnrin yẹn sọ dá ìdá kó gbogbo wọn lódòdó àbí kó sì pe gbogbo wọn gbogbo béèrè tó bá lè da ilé ńlẹ́rú àwọn ìdáhùn rẹ̀ wá ká mi béèrè wọn kà pa fóònù má lẹ́nu bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni irú béèrè tá a wí ní ìsìn irú màrán tá a wí ní ìsìn ẹ máa sọ ìmàrán fún àwọn obìnrin torí pé tó bá délẹ̀ tán tóbìnrin bá lọ lóòzù ọkọ ẹ̀yin gan alárò ní sọ pé ìlẹ̀ fún màrán rẹ̀ obìnrin wọn mọ aràn mẹnu pé ebi ń tẹ sọ fóònù ebi náà lẹ pé kínní ẹ̀fìtà lọ́wọ́ fẹ́ gbẹ̀rù ẹ̀ táǹkàǹsù kò sí. nítorí de eléyìí sẹ́ni tí ọkọ kan bá ti wà àtìyàwó kan bá ti wà tí ọkọ wa ń darí ìgbésí ayé ìyàwó lọ síbi tí kìí sùn dáa tó kìí sùn dáa jù àmọ́ tiẹ̀ náà burú kìí sùn dáa jù àmọ́ tiẹ̀ náà burú lábẹ́ òfin ọlọ́run ẹ máa wò wọ́n aràn ni o ẹ̀hẹ́n lẹ́yìn pàápàá jùlọ wọn ò gbọ́rọ̀ wá bá yín pé ẹ dá wa márùn tẹ́ bá fi lè lọ dá wọn márùn pínrín bẹ́ẹ̀ ń ẹ̀yin lẹ́dọ̀ta o nítorí pé ọkọ àtìyàwó tẹ ẹ rí wọn àwọn tí wọn ó lè má pẹ́ tí wọ́n tún fi yanjú wàhálà wọn agbọ̀nràdùn ni wọ́n fọ́ kíni lórí ẹ̀ wọ́n fagbọ̀n lórí ẹ̀ tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀ wàhálà ìgbọ̀nsẹ̀. naam. naam. wọ́n ti máa takò ara wọn wọ́n ti kó ìlú ní ìmọ̀lá àti ẹran haram ká jẹ gbogbo nǹkan ti máa wọ̀ lára haram bí egun rẹ̀ bí ìhó rẹ̀ bí pátákó haram ni tọwa apá fẹ́ lò lẹ́yìn ìgbà tó ti kú tó ti yọ kú mbete awọ Islam gbà fún wa pa lè awọ òkú mbete ẹran kí ló dé nítorí hadithi Maimuna yìí anábìrì táwọn máa ń wọ òkú ẹran yìí tó ń wọ ní kí ló dé anabi wa ni hàlẹ́ ntẹ̀fàtún bí ìhà bí ha kí ló dé tẹ́ sànfàní lára awọ rẹ̀ wọ́n ní à ó ti kú òkú nbẹ́tẹ́ ni wọ́n ní síbẹ̀síbẹ̀ ayọ́mà ìhà bí ndọ́bẹ́ kọ̀kọ̀tọ̀hù gbogbo gbogbo awọ yòówù ọba àjẹ tẹranko tó wà láàyè ọba àjẹ tẹranko tó adú ọba àjẹ tẹranko tó ara rẹ̀ tá a bá ti lè sáyìn ti di ntọ́mọ́ ṣùgbọ́n ẹ̀ ṣàkíyèsí mẹ́rin o ó ló ti di ńtọ́ mọ́ kì í ṣe pé fún jíjẹ o haramu ni ká jẹ gbogbo tó bá ti jókòó ńbete so ṣùgbọ́n ẹgbọ́n táwọn ẹbí ó ní kí ló dé tẹ́ ṣàǹfààní lára awọ rẹ̀ kì í ṣàǹfààní ti jíjẹ àǹfààní lílò ẹ lè lo awọ rẹ̀ fún bàtà ẹ lè lo awọ rẹ̀ fún báàgì ẹ lè lo awọ rẹ̀ fún bẹ́lìtì ẹ lè lo awọ rẹ̀ fún gbogbo nǹkan máa ń fa awọ ṣe tí èsè jíjẹ so eléyìí ni tá a lè lo àwọ̀rú àwọn ẹran fún ṣé tí ẹran bá ti wá kú fúnra rẹ̀ a lè gbé àwọn alápàtà pé kí wọ́n bá wa fá awọ kúrò lára rẹ̀ kí wọ́n bá wa kún awọ yẹn ká wá rà ọlọ́mọdé so gbogbo tí ò bá ti tọ́ pé ká jẹ èèwọ̀ ni ká rà ní àwọn nǹkan jíjẹ yẹn nítorí pé inna Allaha idha harrama shay'an harrama thamana ọlọ́run bá ti ṣe jíjẹ nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà ń kọ́ èèwọ̀ nítorí rẹ̀ wọ́n lè fa àwọn fún wa káwọn lọ sáyàn rẹ̀ àmọ́ lọ́fẹ̀ẹ́ láì san kọ́bọ̀ kọ́dà kò sí pé ẹ ṣeun wọ́n fa wá fún wa á lọ sáyàn rẹ̀ àmọ́ wa lò irú lílò tá a lè lò òun náà ni gbogbo lílò bá ń kọ́dà tún lè ṣe nítẹ̀ táwọn fi ṣe sọ̀lá lẹ́yìn tá a ti sáyàn rẹ̀ ó ti di ntọ́mọ́ náà. ẹn tí o bá ti ṣe wọ́n ní sẹ́yìn máa set up business fún ìyàwó rẹ̀ tí ìyàwó wa ń bùkátà owó sáwọn náà láti sọ fún pé kọ́ máa mú ní owó gbà rẹ̀ tó bá jẹ́ pé n tó ní bùkátà sí yẹn kì í sara tó tọ́lọ̀ ní kí wò sí náà kò ní í ṣe pẹ̀lú ọ̀ràn yìí kò ní ìdíkọ̀ ẹ̀sẹ̀ sí wáàzì fún kọ́ máa mú bẹ́ẹ̀ àmọ́ tó bá jọ́ràn yẹn ni à ìwọ lọ́wọ́ ṣe gbogbo ẹ̀ because àwọn míì lóòótọ́ tó má ti lè dá àwọn ìyàwó wọn ló kó wò báyìí kò ní tọ́jú lé má gbogbo àjẹ àmú àṣekínní àsanwó ilé àsanwó iléèwé àwọn ọmọ àṣekínní má ṣe kí ni ìtumọ̀ pé mo dọ́ ló kó àṣẹ bí ọ̀sánù rẹ̀ ni wọ́n fẹ́ kó náà lówó láyé rẹ̀ ìwọ tún máa sojúṣe rẹ lọ ni aha bó ṣe yẹ kó ṣẹlẹ̀ nù lẹ́yìn náà obìnrin ò ní lọ máa ṣe káràkátà àfi pẹ̀lú yọ̀ǹda wọ́kọ́ wọ́kọ́ tó máa pé o lè sojúṣe fún tán so bùkátà tirẹ̀ fẹ̀ ju ntagbára rẹ̀ ká lọ tó náà bá wa lọ máa ṣiṣẹ́ òun kò gbọ́dọ̀ jáde lẹ́ni tó jáde lọ́nà tó fi takò fi ọ lọ wọn àti gbọ́dọ̀ báńdì iṣẹ́ òun pé tó ń ṣèṣe tó tún takò fi ọ lọ wọn àtàwọn ọkùnrin ọmọ adọwọ ẹkẹ wọn jọ máa wọlé ah, ọlọmọdé náà. Aleykum sọ. kí ni ọ̀rọ̀ yóò wà fún ẹbí àwọn ọ̀yá lórí ìmọ̀ ìṣèmọ́tótó aṣọ tó ti dé inú orí tọ́wọ́tẹ̀ pípílẹ̀ tó ń jẹ́ yíyà àti àwọn ẹnu àgọ́ aláṣẹ máa mójútó. àìsíláàmù ah, sọ pé ká mójútó ra wa ọkàn wa wà wúruwúru kan wà sákàsákà kan rádaràda kan pé torí kò ń sẹ́sì ẹ̀sìn kínní ẹ̀sìn kínní àbó gbẹrun sórí bí ẹni tó rí rẹ ti dàrú tó ní yarun tó bá ti mọ̀ pé àti máa yarun yẹn wàhálà wà ń bẹ fún ọ lọ parí kí kálukú sinmi torí pé súnà anabi sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún irun kó mójútó irun rẹ̀ bákan náà ká máa gbẹ́ ìtọ́jọ́ ti káyé wípé ah, mọ̀ ń ráyé sáni mọ̀ ń sekin irọ́ gidi irọ́ kí lọ́wọ́ á sí ìwọ́ ń ráyé sá tó ń sin wówó àbí kéyìn ó ti dí pẹ́ta. O ti fọnu ní ìsìn láti rọmọdọ́nà tó lọ ni. ẹrẹ ló ń tó bá sọ̀rọ̀ láti mẹ́lì mẹ́wàá lẹ́tì máa gbóòórùn sọ wá pọ̀ ń tẹ̀lé súnà súnà rọ̀ wọ́n tẹ̀lé tó gbogbo eléyìí ìmọ́tótó ara wa a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé a ti torí pa aláǹsìn lọ́n àmọ́ arìndọ̀tì àní mójútó ara wa. ṣé mo pé téèyàn bá ti mójútó ara rẹ̀ tẹ́ bá rìn pàdé pẹ̀lú ẹlòmíì lọ́nà yóò sá ni àwọn ò sì bí wèrè ní bọ̀ yìí ó dàbí wọ́n ní bí wọ́n bá rí mẹ́kù nínú aṣọ dúdú wọn bí wọ́n sì ti mọ báwọn wèrè tí máa rí lálẹ́ lọ́wọ́ rí tí mẹ́kù ń bọ̀ ó tù ú làbọ̀ <laughs> èyí ó tù ú lẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé àwọn mẹ́kù ń bí sẹ́yìn ni ti máa wọ sọ́sẹ́. yéésì kọ́ ma wọ dúdú lọ láti lé ẹ̀ ọba sì kó omi sẹ́kọ̀ bọ́ kíní jàre ńgbà tó ṣe pé kíní wọn so ọwọ́ sọtọ́ lọ ọba débi sọ ọwọ́ sọsẹ́ tọ́ba ti ń bọ̀ wálé ó sì wọ́ sọtọ́ so eléyìí lọ́pọ̀n lé torí pé kan fi àpèjúwe burúkú kan fi ẹlòmíì ó rí ọpọ gbádùn rẹ pé àmọ́ kò ń ṣe ń pé ah, wèrè kan mo pé èmi ẹ ṣe wèrè <laughs> ọlọ́run wa aleykum salaam. ọlẹ́yìn nàìjíríà ni jàmá ẹni tó bá bọ̀ wá sí ó ti ṣe dáadáa sí àbúrò máa gbowó kan lọ́wọ́ rẹ̀ kan. kí ni kan náà kékeré ní kàlàǹfọ̀ọ́bì wọn náà tún sọ pé ẹ̀sìn kọ̀ sáà aláwa sọ pé kò ṣe ń tẹ́sìn kọ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ wọn náà wá sẹ́ gbàgbọ́ mi ọlọ́run fòrè sí àmọ́ ní ìsìn dánìkan bá bọ̀ wá sí wọn á sọ pé wàhálà tí mo bọ̀ ṣe tí mo bá bọ̀ rí sẹ́ ọ̀sánwó báyìí fún owó wàhálà kò burú lábẹ́ òfin àmọ́ kì í ṣe pé a máa gé pàṣẹ́ntéèjì báyìí ní owó oṣù rẹ̀ o ní ìsìn tí mo bá bọ̀ rí sẹ́ ọ̀sán twenty thousand owó wàhálà mi kò sí wàhálà ìjẹ́bù sí náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك